àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa annabi muhammad sallallahu alayhi wa sallama bẹ̀lọ́ nkọ́lọ́n kó ṣàlékún ìkẹ́ àtẹ̀gẹ̀ fún àwọn ará ilé ànábì àwọn ìyàwó ànábì àti àwọn sọ̀hábí ànábì ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó máa sàbọ̀ títí tí ó fi kárí àwa náà àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ títí di ọjọ́ ẹ̀san. ìjókòó tafsiru wa ó ń tẹ̀síwájú ibi tí a ó ti bẹ̀rẹ̀ wọn náà ni qawluhu ta'ala a'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون gẹ́gẹ́ bí a ti sọ Olúwa wa nínú ìbẹ̀rẹ̀ sóra yìí ó ṣe àlàyé àti àpèjúwe àwọn ìran èèyàn mẹ́ta ìran àkọ́kọ́ ọ̀nà ni àwọn mùmínì òdodo tọ́lọ́run fi ááyà mẹ́rin àkọ́kọ́ ṣàlàyé wọn ìran ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tí wọ́n ṣe àìmoore tí wọ́n ṣe kèfèrí sí ọlọ́run ọba tí wọ́n ṣàì gbọ́rọ̀ sọlọ́run ọba tí wọ́n ṣàì gbàgbọ́ sí olúwa wa ìran ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àwọn mùnàfìkì àwọn almuzabzabun la ilaha ula wala ilaha ula àwọn tó sọ wípé wọ́n fi ojú àti ara jọ àwọn mùsùlùmí bọ̀t pàápàá wọn wọ́n súnmọ́ kèfèrí iṣẹ́ wọn iṣẹ́ kèfèrí ni ìwà wọn ìwà kèfèrí ni ọ̀sùnmọ́ kí wọ́n máa fi ṣẹ́ fún àǹfààní àwọn tí kìí ṣe mùsùlùmí ju kí wọ́n máa fi ṣẹ́ tọ àǹfààní àwọn mùsùlùmí lọ ọlọ́wọ́ wa ń sàlàyé wọn gbàtọ́ lọ́wọ́ sọ ní òmìnà náà ń bẹ nínú àwọn èèyàn ẹ̀rí pé lákọ̀ọ́kọ́ ọlọ́sọ wípé ní alif lam mim zalika alkitabu la rayba fihi hudan lilmuttaqin ọlọ́run reach conclusion ó sì sọ lákọ̀bù ní pé ókọ àti ókì àwọn ẹni àkọ́kọ́ àwọn ni almuttaqun àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba lọ́kankan àti ní gbangba wọ́n wí lórí àwọn lórí ahọ́n wọn wọ́n sì dúró tí wọ́n fi ṣiṣẹ́ ṣe àwọn ará kejì àwọn náà wọ́n dá dúró gbogbo ayé mọ̀ wọ́n pa wọ́n léyìí àwọn tí wọ́n sa ìgbọràn sọ́lọ́ ọba làwọn eléyìí àmọ́ ìran ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ò fi tákùwà ròyìn wọn kò fi ímánì ròyìn wọn kò fi ìsìláàmù kò fi ròyìn wọn ọlọ́run òsì tó fi kèfèrí pọ́nbélé ròyìn wọn àmọ́ tábà wá ń ka àwọn ìròyìn wọn àwa náà á lè sọ ta ni wọ́n súnmọ́ nú àwọn tó ti lọ méjèèjì yálà mọ̀tẹ́kùn ni àbí alukófáàrì wàmínà náà ń wá ń bẹ nínú àwọn èèyàn tó kù tẹ́bá ti yọ àwọn mùmìnì al-muttaqun tẹ̀sí wọn kèfèrí àwọn àkàwọn àmọ́tọ́ yẹ pé ní man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa sọ lórí ahọ́n wa pé ah, amanna àgbà ọlọ́run bá gbọ́ agbọ́ òjíṣẹ́ ọlọ́run bá gbọ́ agbà wọn tíra wọn gbọ́ amanna billahi wa bil yawmil akhir a sì gba ọjọ́ kẹyìn gbọ́ ọlọ́run ajẹ́kọ́ tètè yọ wáyé pé ní wa ma hum bi mu'minin ẹ̀ fún wọn wọn kì í ṣe ara yín o ọlọ́run ọba ṣe nápíù ìkó wọn pọ̀ mọ́ mùmìnì ó ṣe nápíù rẹ̀ ọlọ́run ọba ọba àlekè ọlá sáàkì tóun àhọ́n kò fàár àmúlà èyí tọ́lọ́run bá ní kó ṣe ìsìláàmù dáadáa nù wọn so yóò padà bọ́ sínú mùsùlùmí but èyí tó súnmọ́ ni pé káwọn fara mọ́ kèfèrí sọ ọlọ́run tètè jẹ́ pé pé ni wọ́n kì í ṣe mùmíní o wọ́n kì í ṣe mùmíní pàmò àhọ́n bí mùmíní wọ́n kì í ṣe mùmíní wọ́n kì í ṣe mùsùlùmí ó wá kù sọ́wọ́ wọn kí wọ́n má kó sínú kèfèrí tapá tẹsẹ̀ àbúrò ìjọkọ̀ yà wípé ní wọn kì í ṣe mọ̀mìnì rárá kí n sì ló fà á Kùránì sọ wípé ní yukhadi'una Allaha walladhina amanu wọ́n máa disguise wọ́n máa láwọn ń tan ọlọ́run ọba àti pé yukhadi'una aslu fi'lin ó ní khada'a yakhda'u kí ó deceive kó disguise òun náà nù but níta kọ́kọ́ ọlọ́run sọ wípé ní yukhadi'un fẹ́yìn ilé sòláfíhùn ó wá lé háràfí kan tá ń pè ní khada'a yukhadi'u tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irú fíìn lè nínú sọ́rùfù nínú science of uh, uh, grammatical uh, etymology wọ́n wọ́n máa ń sábà lò yàmi ìtumọ̀ nínú èdè lárúbáwá ni wípé n ti ń ṣẹlẹ̀ láàrin ẹnìkan sí ẹnìkejì àti sọ náà tá a fi máa pèjú wa wípé ní kọ́ọ̀tàlà a máa pèjú wa bọ́ọ̀ràbà a máa pèjú wa láàbà wá nígbà wọn. so nípa wípé àwọn ẹni yìí iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́kàn wọn gbà táwọn yìí pé ní àwọn ń tan ọlọ́run ọba ó ní iṣẹ́ wọn yukhaadi'una Allaha wọ́n wọ́n láwọn ń tan ọlọ́run bá lẹ́nu wọn lọ́hùn walladhina amanu wọ́n sì ń tan àwọn tí wọ́n gba ọlọ́run bá gbọ́ tí wọ́n gba òjíṣẹ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run wá tètè dá padà sí wọn lẹ́nu wípé ní wa ma yakhda'un ìbá rí pé fíìlù tàkọ́kọ́ yìí ní tàbí méjèèjì wọ́n yàtọ̀ síra wọn yukhaadi'u wáyé pé ní wọ́n ń pè tẹ́ǹdì fún ọlọ́run wọ́n ń pretend fún àwọn ọmọ mi ní òdodo tó ló jẹ́ pé ní mùtọ́wà à ń bẹ ń bẹ̀rùn yìí ni pé ní mutual bí wà jẹ́ pé ní mutual action ni pọ̀tùpà tó lọ́wọ́ fẹ́ sọ pàápàá wọn ọlọ́run ní pé wọ́n mọ́ yàkàdàrún sẹ́ni pé àwọn nìyí ń pèsè pé wọ́n ń ṣe fẹ́ lómìn ọlọ́run ní pé ní wọ́n mọ́ yàkàdàrún illa anfusahum òtún wọn ò tán ẹnìkan kan o ara wọn ni wọ́n ń tàn wàmọ́ ẹ̀ṣọ̀rún òtún wọn ò fura wọn ò fura wípé ní ara àwọn òun náà ni àwọn ń tàn kí sì ló fà á ọlọ́run ní fi qulubihim marab àárẹ̀ ọkàn ń bẹ fún wọn àárẹ̀ ọkàn ń dà wọ́n láàmú àárẹ̀ ọkàn ó ń dà wọ́n láàmú fazadahumullahu maraba ọlọ́run tún wá ní àti àárẹ̀ ọkàn lẹ ẹ máa bá àárẹ̀ ọkàn yín lọ ẹ máa ń sóòbù ẹ bá wa ní lójú ọ̀nà inna rabbaka labil mirsad ọlọ́run ọba ọba tí tí ilé yẹn náà ọlọ́run odò èyí ó lè bọ́lọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọlọ́run ni pé fazadahumullahu marada aljaza'u min jinsi al'amal làwọn afáfẹ́ máa ń kìlọ̀ fún wa wípé kéèyàn ó sọ́ra kúrò níbi iṣẹ́ ẹ̀ṣẹ̀ torí pé ẹni tí iṣẹ́ ẹ̀ṣẹ̀ bá ti wọ̀ lẹ́wù kò ní í mà tí ó ṣe bí dáadáa lòun ń ṣe ni torí pé ọkàn rẹ̀ ti kú ọkàn tí ń ṣe àárẹ̀ tó hàn ní pé eléyìí ò kò lọ o láyé làwọn tí ń ṣe eléyìí o but dájúdájú wàláhùn àdábùn àlímùn dìmákẹ́ ànúyẹ kìrìbùn ṣẹ́rí gbogbo irọ́ tí wọ́n ń pa gbogbo irọ́ tí wọ́n ń pa láyé wọ́n lè pa torí pé ó ń ṣe ọlọ́run ọba yìí kí ọlọ́run tọ́lá rẹ̀ kó máa bá ó ti bẹ ọlọ́run ọba rẹ̀ wípé kọlọ́run kó má pa àwọn ìjọ òun rẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn. ẹni táwọn àlè ó máa nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀tọ́là ń ṣe lẹ́lòmíì kò tí ì tó èyí tí àwọn ìjọ míì ṣe tó ti kọjá tọ́lọ́run ti rán àwọn màláìkà sí wọn pé ká lọ sọ òkè wọn ká sọ di ilẹ̀ ká sọ ilẹ̀ di òkè but albarka àdúrà nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀tọ́là òun náà ni àwa àlùmọ̀ ń jẹ ìwọ́n náà wọ́n pè ní wàláhùn àdábùn àlìmún bima kanu yakzibun ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ ohun dúró dè wọ́n yawmal qiyama pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe tábàárí àrí pé ní ìròyìn àwọn mọ̀násìkì nìyẹn bàtà ń ka ìròyìn àwọn kèfèrí lánàá ẹni pa àkàntó jẹmọ́ yìí pé ọlọ́sọ yìí pé ní khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim ghishawatun wa lahum azabun azim ìyá tàn kẹfìrí nù ibi táwọn kẹfìrí náà táwọn munafiki fi qulubihim maradun fazadahumullahu marada àti pé wọ́n ní common factor ibi tí wọ́n ti pàdé ìdínú arípasọ lẹ́ẹ̀ka yìí pé ní ọlọ́run ọba negate imani wà máa ń bí minin ọ̀tún silent lórí pé ní ṣé kèfèrí ni wọ́n bí kìí ṣe kèfèrí ọ̀pọ̀ eléyìí a rí pé ní wọ́n jọra wọn wọ́n jọra wọn wọ́n jọra wọn. ìyàtọ̀ tọ́ka wa nù tí wọ́n ní wípé ní kèfèrí pánbélé tó ń bá fẹ́ wọnú ẹ̀sìn Islam tó bá fẹ́ wọnú ẹ̀sìn Islam yóò yóò wọnú ẹ̀ pẹ̀lú la ilaha illallah muhammadun rasulullah tọ́rọ̀ kò wí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò wí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ àwọn eléyìí kọ́ńtà fún ayé pé ní pàmínà náà sì máa ń yẹ kóòlù àwọn ń wí wọ́n ń wí kí wọ́n kàn put it into practice ló so tí wọ́n bá padà dúró déédéé tí wọ́n dúró déédéé àwọn ti wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn tó bá ní wọ́n sì wọnú islam tapá tẹsẹ̀ so táwọn nídìí ní pé ní ọdúnkọlù ọdúnkọlù fi eh, sílímì káfàtàn so àwọn yìí ń wò ní nídìí wọ́n sì máa sọ wípé la ilaha illallah muhammadun rasulullah ìròyìn àkọ́kọ́ ní tíkọ́ ní kọ́kọ́ sọ aláǹtọ́ à ń tẹ̀síwájú sọ wípé ní wáyé zá kéèlà láhùn لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون ìròyìn àwọn mùnáfìkì ó ń tẹ̀síwájú lẹ́yìn tọ́lọ́wọ́n bá ti kìlọ̀ fún wa nípa irọ́ wọn tí wọ́n máa ń pa nípa ìṣe nìfàkù wọn tí wọ́n máa ń ṣe nípa ìmáa tani tí wọ́n máa ń ṣe ọlọ́run sọ wípé ní tánà bá tún wáyé fún wa pé látọ́sí ìdófin àrùn ayé èèyàn wọ̀nyí ẹ má máa balẹ̀ jẹ́ máa ẹ má balẹ̀ jẹ́ máa látọ́sí ìdófin àrùn bí bàdá ìsìláhìhà ẹ má balẹ̀ jẹ́ máa ẹ̀yìn èèyàn wọ̀nyí ọlọ́run ti tún ilẹ̀ ṣe qalu innama nahnu muslihun ìtẹ́wọ̀n máa wí ni pé àá sí àwọn làwọn ń balẹ̀ jẹ́ ni àbí ẹ̀yin mọ̀mìnì àwọn mọ̀náfi kí wọ́n sọ báwọn ẹ má balẹ̀ jẹ́ mọ́ o wọ́n sọ wípé ní innama nahnu muslimun àwọn gangan làwọn tó lẹ̀ ṣe ìlú àpéjọ àwọn eléyìí lónìí ẹ̀rí pé àwọn kan alẹ́mọ̀ sọ wípé ní àwọn kan ni wọ́n dé ni wọ́n ń da ìlú rú ibi táwọn jíjọ́ ń gbé tẹ́lẹ̀ náà ní àtàwọn àtàwọn alágbájá àtàwọn àtàwọn alágbájá tẹnìkan ò dákan mọ̀ àwọn ń gbé pésífìlì àwọn ń gbé pẹ̀lú rọrùn àwọn jọ ń jẹun àwọn jọ ń mu torí lọ́dọ̀ títí wọn wọ́n bá pé ẹ̀sìn kan làwọn ń sìn àwọn abẹ́yìn bá wálé dé tẹ́ ni wípé ní àǹtí kùránì wí ni wípé ní lákùn dínú kún pẹ̀lú ẹ̀dín àwọn ọlọ́run ò ní ká bá wọn jà lóòótọ́ ọ̀tọ́lọ́ ní kó ó jẹ́ ká jẹ́ kó yéra wa wípé ẹ̀yin ẹlẹ́sìn tí tẹ̀yìn ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tó sì yàtọ̀ gédégédé sí bá a ṣe ń ṣe tètè wa kò jọra wọn so bá a ṣe máa gbé nù kì í ṣe pé àáwá sọ wípé kálíbà ṣe èrò bọ́ọ̀hù àwọn kan kálíbà yọ àwọn kan nú. No a máa wá compromise fundamental practices ní títí wa ara o kò jọra wọn. wà ní jẹ́ kó yẹ pé ní lákùn dínú kún tó bá sì ṣe ẹ̀wù yín ẹ̀ṣẹ̀ títí yín ọ̀tá wa náà ẹ̀jẹ̀ ká náà ṣe títí wa. and in fact kódà òfin wa gan òfin tá a gan fọwọ́ ara wa kọ́ tó náà wí the constitution of federal republic of Nigeria 1999 amended ó fún ní kálukú ní right láti ṣe in fact section thirty eight òfin sọ wípé ní ẹnìkọ̀ọ̀kan ní ẹ̀tọ́ àti manifesti religion rẹ̀ ẹ̀dá àkùntà ara interpret manifestation kí ni ìtumọ̀ rẹ̀ ni pé kéèyàn ó lè ṣe izhar kó lè fi ẹ̀sìn rẹ̀ hàn níbi gbogbo tó wà lórílẹ̀‐èdè yìí sáfẹ́ mùsùlùmí ni gbogbo tó wáyé pé ní authentic practice ẹ̀sìn ni ìṣe fàpèjúwe ọkùnrin mùsùlùmí ká fi irùngbọ̀n lẹ̀ nínú ọ̀ṣọ́ ọkùnrin ni gẹ́gẹ́ bí aláwa aisha radiyallahu ta'ala anha bó ṣe wí alhamdulillahi alladhi zayyana ar-rijala bil ah, ọ̀pẹ́ni fọlọ́run ọba tó jẹ́ kí irùngbọ̀n ó máa jẹ́ ẹ̀tọ́ fún àwọn ọkùnrin azil umma ẹ̀ṣọ́ ni oúnṣẹ́ ọlọ́run ọba ní àwọn sàábì rẹ̀ ni bá kì í ṣe oúnṣẹ́ ọlọ́run nìkan àwọn tá wọ́n ní ìwọ là ń ka ìtàn Musa àti Haruna Harun sọ fún mi pé láta àkọ́bọ̀bìlì yàtì takùn dúró gbọ̀n mí lẹ̀ àbí àti Musa tó gbà mú nípa àdàkùn ah, fún gbọ̀n mí lẹ̀ tòtó túmọ̀ sí pé ní àtàwọn ànábẹ́ náà tó ti kọjá lọ àtúnṣe ọlọ́run sallallahu alaihi wasallam àtàwọn ọmọlẹ́yìn wọn nínú zina ọkùnrin òyìnbó wà so àjẹbí tí mùsùlùmí ó ní ẹ̀tọ́ àti sílẹ̀ níbi gbogbo táwọn ilé wà bí lára manifestation lọ́wà àtọ́ ní jẹ́ ní wípé nínú nǹkan tí a máa fi ń dá ìlú mùsùlùmí mọ̀ àbí àwùjọ mùsùlùmí méjì náà ni mọ́sálásí torí pápẹ́rún á sì kọ́ ọmọ then àtàwọn obìnrin obìnrin mùsùlùmí mùsùlùmí mùsùlùmá lóbìnrin yóò lo ìjáàbù rẹ̀ ni ní gbogbo ìlú kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan ló ní ọ̀nà bá ṣe ń ran àwọn àgbàlagbà lọ́dọ̀ wa ń jọ òun ó ran wọ́n wàá mú lẹ́yìn tá a bá ti mú ìró bùbá abẹ́ oríṣiríṣi aṣọ táwọn ń wọ̀ wọ́n wàá mú ìbòrí ìbòrí wọn wàá fi wọ́n fi bo orí wọn àti ọrùn wọn náà fi ń pè ní ìbòrí orúkọ àkọ́kọ́ táwọn àgbàlagbà máa ń jọ ní ìbòrí nígbà tó wá di pé ní àwọn àkàndé tí wọ́n ń yòrò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ló di àyè pé ní ìbòrí ni sùn ó dà á láti orí yóò sì kan ìlẹ́lẹ̀ ẹsẹ̀ wọn ìbòrí nu òun náà ṣèmárù ni hijabu ni torí pé ń sáàfù pọ́pọ́sì èyí tí hijabu táwọn sisters ń wọ̀ lónìí sobi tọ́lọ́ ní develop dé ni wípé ní ẹ̀rí pé tòní àpáàtì fún wípé ó kọ́va ara dáadáa kò tún ní máa dààmú àwọn tá ń wọ̀ ìṣẹ̀ṣẹ̀ máa tún lọ ní gbogbo ẹ̀gbẹ́ ẹ̀mí ẹ̀wá tó bá ti ń rí bọ́ ẹ̀wá tó bá ti ń rí bọ́ ká máa dá padà ká máa dá padà yìí ò sí ń bẹ̀ mọ́ so wọ́n ti wọ́ alhamdulillah so ó tún wáá bu àṣírí kò sì kò kọ́ sí wàhálà tó tà kọ́kọ́ àti àkọ́kọ́ àti tòní nínú ẹwà àti nínú beauty Islam ní méjèèjì wà so ká wá ní kókó ọ̀nà táwọn kan ó gbà àti pé àwọn náà sọ pé àwọn tá ń rìn hòhò ìbọn àkànná rìn hòhò ẹ̀sìn títí wọn ó fara mọ́ kọ́lá lómi nílé ìjọsìn wọn gan-an àti olùṣọ́ àtàgùtàn so bákan náà ni àwọn méjèèjì ẹ̀sìn tí wọ́n fara mọ́ àtàgùtàn ni pé lákùn dínúkùn ẹ̀mú kódà lè kódà bẹ́ẹ̀ bá lè lọ láyè wọn kankan kó kà jẹ́ pé pátá àti brazil fáwọn obìnrin kápẹ́júwe bá jẹ́ pé ní nǹkan tí ilé ìjọsìn yín fara mánu tí wọ́n bá ti dá yín padà lẹ́nu ọ̀nà ẹnì kankan ni ẹ má ṣe ẹ̀yin náà ń ẹ̀ ń enjoy right báyìí náà lábẹ́ òfin ẹ̀yin náà manifest yìí tí ń bá ń bẹ lákọọ́lẹ̀ lọ́dọ̀ yìí pọ̀ tí ò bá sí ajẹ́pẹ̀fẹ́ nùnù ìyíwọ̀n ṣe àákàn wa ṣe àpé ní gbàtẹ́ni kálukú bá ń wọnú mọ́sálásí rẹ̀ àbí ilé ìjọsìn rẹ̀ àwọn alámòójútó àwọn ni ò ní pé ah, bọ́ọ̀sẹ̀ wáyé ó tako ẹ̀sìn títí ó tako àkọọ́lẹ̀ títí wa kò kí ṣe pé mùsùlùmí náà lọ dúró ní ilé ìjọsìn ẹnì kọ̀ọ̀kan àwọn ni wọ́n lọ dúró ń bẹ̀ àwa náà sì ní obìnrin mùsùlùmí ò ní lọ kó wá ní wípé láì lo ìbòrí láì lo ìjáàbù kò ní ṣẹlẹ̀ but eh, ní yunifásitì lọ́dọ̀ wa ti tó pọ̀ ní eh, Nasarawa University àwọn kan nígbà wọn eh, I was the chairman of our committee of Muslim Ummah of the university àwọn kan wá wá wọn sọ fèsì mi níjọ so wọ́n ń gbé student village ìlú tó súnmọ́ yunifásitì ọmọbìnrin obìnrin ni so ṣe àwọn bá ṣe máa ń gbé inú hòtẹ́ẹ̀lì off campus wọn náà wọn ń jiyàn obìnrin gan ló kàn wá bá wọn jọ ń jiyàn àwọn àtàwọn ẹgbẹ́ rẹ̀ náà tán jẹ́ christian so àwọn colleagues wọn náà tán jẹ́ muslim nínú ilé ọjọ́ ń sàn jiyàn wọn wá ní pé nǹkan tó ń tẹ ìwà ọmọ christian ló ń sọ bá ń pé tó máa ń fún un ní headache ni wípé wọn máa ń rí àwọn colleagues òun tán jẹ́ obìnrin mùsùlùmí pé wọ́n máa ń di hijabu wọn sínú báàgì wọn tó bá ti dàsìkò oorun tá máa ń lọ mọ́sálásí wọ́n wọ hijab so wọ́n lè tún wá dé ká tún sí o ká tún ti bọ́nú báàgì wọn padà then pàápàá jùlọ níjọ́ jímọ̀ so dírẹ́sì wọn máa ń yàtọ̀ wọn nù táwa rí i pé but lọ́dọ̀ àwọn ń tà kò sí nǹkan kan pé táwọn ń ṣe so ẹ máa wo ìdáyà ọlọ́run ọba wá ní nǹkan tó tọ́ọ̀tì máa ń dìrún ni pé a jẹ́ pé there is a spiritual power kan to influence because ẹnìkan kan ò sọ fún wa pé ẹ máa ṣe é kátẹ̀ nípa àwọn òbí wọn sọ fún wa nílé pé bẹ́ẹ̀ bá sàì borí ọ̀ràn kò sọ́bì ní wọn kíláàsì òbí wọn ò sí kíláàsì lẹ́kítọ́rà kankan ò sí ń sọ fún wa wípé ẹ̀sẹ̀ lẹ́yìn so àwọn eléyìí sì ní ọ̀pọ̀lọpọ̀ wọn gan-an participate nínú activities ti MSSN àwọn ọmọbìnrin yìí ń sọ bẹ́ẹ̀ so wọ́n sábà máa ń wọ́ndà wípé ajẹ́ pé ẹ̀sìn yìí ó ní spiritual influence kan lára àwọn tí wọ́n ń sìn because àwọn táwọn tó máa ń sọ yìí wọn tábà ń ordinarily kọ̀ọ̀kan yàtọ̀ ọ̀tá máa lọ mọ́sálásí wọ́n dírẹ́sì bó ṣe yẹ kí wọ́n dírẹ́sì properly so but àwọn táwọn àti ta àti inú ilé bákan ni kò sí yàtọ̀ so záàrí jọ́kè lẹ́yìn ìgbà wọn àwọn kan wá àwọn colleagues wọn tán jẹ́ mùsùlùmí lọ́kùnrin àtobìnrin wọn àwọn abàmì lọ́fíìsì pé báyìí báyìí báyìí báyìí ni student kan wí pé so bí o bá wọn ṣe bó ṣe yí àwọn náà àwọn ti wí but àwọn wíṣì pé káwọn tiẹ̀ káwọn jọ wá kí mi so mo ti ní pé kò sí láì síbẹ̀ táwọn yé tí wọ́n bá jọ wá kí mi kí àwọn so wọ́n sì wá wọ́n sì bíi pé but pé ǹjẹ́ have you ever read anything about Islam so ó ní no pé but òun kà sáà ń pé òun kà sáà ń ó kà máa ń bother mind then wọ́n máa ń think much and kókè ìwé kan bẹ tẹnìkan kọ àwọn mm, uh, Muslim American Muslims why I why I become. Muslim àbí sòwé òun but we ẹ̀ less than 100 pages ni about 50 to 60 pages so ẹnìkọ̀ọ̀kan can saw experience here before and after Islam so n sáà fún lady n but mo ní mi ò bùn ọ́ o mo kàn yá ọkọ lọ kà á ọ̀rọ̀ dá nǹkan yẹn padà ó sì lọ ọ̀ka ẹ̀dá àtúgbà tí wọ́n tó fẹ́ dá ìwé padà ó ti wá photocopy rẹ̀ complete book ó di photocopy rẹ̀ ó wá mú a ní pé ok ìwé tí mo yá òun rèé a ní pé ṣé ọ wá nídàá ní kó dàtí photocopy rẹ̀ ó wá yọ ilé nǹkan tó ń ṣe photocopy because òun ẹ̀ ń jọ yẹn gan a ní pé ok that's that's good ọṣẹ a ní pé ok èyí tó ṣe photocopy sí exchange rẹ̀ kí mi ò fún ọ lórí jíjìn kan fún mi ní photocopy àwọn ní i wish pé tó ń bá lè rí opportunity pé inú òun ó dùn wọn ni kò kí àti photocopy at original mamulo, mú lọ because ó likely kọ tún rẹ́lòmíì tó fẹ́ fún because the second photocopy yìí yóò wà easier àti reproduce than original book lọ so n sá lọ ṣọmọ ìdáyà ọlọ́run ọba àwọn kọ́lẹ́tì táwa wá ní pé àpé ah, ẹ̀bá ti nù so láyé kíra àfi dín kọ́lẹ́tà báyà náà lọ́sọ̀rọ̀ mi lọ́gọ́ yìí kì í ṣe èyí kì í ṣe mi ni mo tọ́ọ̀tì lẹ́ la la introduce mi tó ń sọ òun náà ló ṣe tó wáyé pọ́lọ́ ń bá wíṣì rẹ̀ pé kó di mùsùlùmí yóò dà bí ó sì bọ́lọ̀ bá sì wíṣì rẹ̀ kò kò dín kankan kò ní mí la kò sì lẹ́yìn náà la kò ní èmi la kò sì ní ẹ̀yìn náà la so ní ìtàwọn akéèsí nu a máa bẹ lọ inú ó sì máa dùn táwọn yẹn bá ń jọyìn wa but a lè fọ́ọ̀sì èèyàn tó bá tọkàn rẹ̀ wá ọlọ́run bá ní pé yóò padà mọ̀nà finally bẹ́ẹ̀ ń ṣe gbọ́n náà ní padà wá gba pé òun ti rẹ́dì ẹ̀hẹ́n bá ti nígbà gan ti ní àtún ní rọ́ọ̀ṣì àtún bí cause experience téèyàn ti rí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó pọ̀ ó pọ̀ ìgbà tí wọ́n fi wà níbẹ̀ tó bẹ́yàn bá lọ́hùn di mùsùlùmí pé tọ̀yọ̀ welcome o Islam àti àti property àti pé kí n pé mo ti di mùsùlùmí Islam yẹn sọ̀gùn owó tí mo rí fún pé Islam kì í ṣe oògùn owó ẹ̀sìn ní Islam so ìyẹn wọn a máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ lómi náà ti ń ṣiṣẹ́ ọlọ́run ni mo máa ń pín àrísìkì àwọn nígbà tí mo ti di mùsùlùmí yìí àwọn gbọ́dọ̀ di bílíọ̀nì àwọn náà tó bá wà àwùjọ wa wọ́n rí i pé àwọn tá ń gba báárà yìí wọn mùsùlùmí ni àwọn tá ń gbẹ́ kànga yìí wọn mùsùlùmí ni èyí tó ń ṣe wá àwọn tó pọ̀ nù wọn mùsùlùmí ni so tí wọ́n pè ní intention wípé you want to become something àbáfẹ́ accumulate wealth kan yìí òun kò sí o kò sáyé rẹ o so ẹ̀mí ni pé àpé no no no yìí nǹkan so nǹkan ọ̀tọ̀ kan wà ní ṣẹ́rú ẹni bẹ́ẹ̀ yóò dúró pọ̀tí pé àpé mashallah àti rí brothers àti rí sisters tó ń ṣe wá tó ń ṣe àyìn kí announce ní mọ́sálásí ẹ̀ Muslim community ẹ̀ ká ká ká request nínú pọ́ọ̀sì wa ká fún wọn ká fi empower wọn mi ò ní kò dá o but when I was there so àìṣe kì í ṣe pé eight but kéèyàn ó fi mọ ẹ̀ta ni ó fẹ́ ṣe tí ìṣẹ̀bílì là nítorí tọ́lọ́run ọba òtẹ́ bá ti lè wẹ́lkọ̀mù ẹ̀ pẹ̀lú pé ẹkùnníyì kan ọmọ èdè ènìyàn ọ̀mọ́rùn ni wá yìí greatness wà lára anybody ìmánì àti mùrúà ọmọlúàbí òun ló ń suppress ẹ̀ tá àti wá gbọ́ èmi náà káwọn pé ní gustavo lágbájá ni wọ́n ń ṣe léyìí so èyí wà kó ń bẹ àti wá gbọ́ káwọn ní kí broda lágbájá ni ń ṣe léyìí yóò kó ń bẹ àti wá gbọ́ káwọn ní pé àmírù àbí àmírọ́ ní ń ṣe léyìí yóò sì wọ́pọ̀ ńbẹ àti wá gbọ́ ká wá sọ wípé ní ìmáàmù àbí àfà lágbájá but gbogbo ẹni tí ò bá ti sí ọmọlúwàbí àtẹ̀sìn mọ́ so kò sí nǹkan kan tí ò ní lè ṣe mọ́ láburú so gbogbo nǹkan bá ti wá pọ̀ sí irú àwùjọ bẹ́ẹ̀ sábà tòrò òun ló fà tó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tààrà rẹ̀ kó máa bá sọ wípé ní ìdá yìí fasna'a ma shi'ta bí ìtìjú bá ti tó bá ti kú lára ọmọ ẹ̀dẹ́ nìyẹn kò sí nǹkan kan tí ò ní lè ṣe so àwa mùmíní àwa mùsùlùmí òdodo ó ní ìdí kákíyèsí ara àwọn tá à ń bá gbé ẹlẹ́sìn ní àtàwùjọ wa ó ti bàjẹ́ tayọ ààlà nílẹ̀ ẹ̀sìn tiwa sì ní ìtìjú ó pàtàkì pàápàá jùlọ fún àwọn obìnrin wa so ìtìjú òun gangan ni but òun gangan náà ń pè lóbìnrin mùsùlùmí àbí gbogbo obìnrin náà kọ́ra àjọ kó má jẹ́ mùsùlùmí kó jẹ́ ẹlẹ́sìn míì náà ìtìjú ni ìtìjú òun ni ló yẹ kí ká mọ obìnrin mà ló fà ń gbà tí ọlọ́run fi ń ròyìn bìntáyé ànábì ọlọ́run ọba ṣùháìbù ànábì ọlọ́run ṣe tán lọ pami tí ànábì Musa tó àṣìṣì wọn àti kàndé tó fẹ́ tó wá fẹ́ jíṣẹ́ bàbá rẹ̀ fún kí ni Kùránì fi ròyìn rẹ̀ wàkánà tẹ́mṣí àlàsìtẹ̀ṣíyà ìrìn ẹsẹ̀ ẹsẹ̀ ìfẹ́ lè máa kọ́lẹ̀ níbi tójú ń tì í dé. so ìyàwó ànábì Ibrahim alayhi salatu wa kí ni Kùránì fi ròyìn rẹ̀ àkánà ti fi sọ̀rọ̀ àti nípa sọ́kàtíwájú ẹ̀há ó ra lẹ̀ mọ́bì kan ni. ṣùgbọ́n tó wá gbọ́dọ̀ àmàlẹ́kà àwọn àmàlẹ́kà mm, wọn ń fún anábì Ibrahim ní ìró òdùnnú pé yóò bí wọn pé àá àálídù wà ní àjúzù wàhálà báálí ṣèyàkà. so gbogbo tọ́lọ́run ti ròyìn àwọn obìnrin náà al ìtìjú lọ́lọ́run ti ròyìn wọn bẹ́ẹ̀ náà sì ni nínú àṣà tó dáa nínú àṣà ọmọlúwàbí tó dáa ìtìjú ni kúrò nílẹ̀ yorùbá nílẹ̀ yorùbá alhamdulillah so ẹnu ọ̀tọ́lọ̀ ní kí fáà náà bá yín wọ́n pé ní ah, obìnrin nílẹ̀ yorùbá ó ìtìjú ni gbogbo tí ń jẹ́ ilẹ̀ yorùbá báyẹn pé ní tẹ́ bá lọ wo bá ṣe máa ń kọ́lé ilẹ̀ yorùbá ń jọ̀hún kó tó di wípé ilé kọ̀máṣíà lédè kọjú sí mi ń kọjú sí ọ kódà àwọn tí èsè mùsùlùmí àwọn tí èkìsè mùsùlùmí a rí ilé wọn máa ń segregate ilé àwọn obìnrin yàtọ̀ sílé àwọn ọkùnrin so tábà tẹ ìgbélẹ̀ Yorùbá dáadáa but at least níjọ́ àná tí wọ́n máa ń kọ ìtàn Yorùbá kalẹ̀ tí wọ́n bá lè kà then gbogbo àwọn eh, aré eré Yorùbá jọ̀ǹjọ̀ǹ tá máa ń ṣe àwọn fi ń wọ́n fi ń demonstrate wọ́n fi ń ṣàlàyé àṣà dáadáa àti ìṣe Yorùbá ni àti àwọn bá ń wò gbogbo àwọn gbójú ọdẹ ní gbórúmọlẹ̀ gbogbo àwọn eh, jimalu olówó ayé oríṣiríṣi oríṣiríṣi so àwọn ń gbà wọn tí wọ́n bá ń wo àwọn ilé wọn tí wọ́n máa rí pé ní ilé obìnrin wà lọ́tọ̀ ilé àwọn ọkùnrin wà lọ́tọ̀ so and ilé ẹ̀sìn ìpele yìí ó bá ìsìlámù wọn ẹ jẹ́ ká kíyèsí aṣọ wíwọ̀ ńlẹ̀ Yorùbá àrípọ̀ máa ń wọ ṣìdánsíkí ìdánilógún àbí èwo tún ni sáyẹn ẹ̀hẹ́n no ẹ̀sìkí ìṣẹ́bẹ̀rẹ̀ ìdánilógún so ṣe bí sáyẹn àyẹ̀rán aṣọ nìyí o but dídá rẹ̀ bá ti máa ń dáa kẹ̀m̀bẹ̀ ẹ rí i pé kẹ̀m̀bẹ̀ ọkùnrin yóò fẹ̀ fàbfàb yóò fẹ̀ bó ní máa ń dé ní sùsáàkì ni kí yóò lọ kà tẹ́ bá ń wo aláwìyé ok pọfẹsọ dọ̀pámù náà ṣèwé kan làlú so history ìtàn àti kíníkan ilẹ̀ Yorùbá so tẹ́ bá lọ gba àwọn eléyìí hùn ẹ rí i pé aṣọ ọkùnrin aṣọ ọkùnrin aṣọ súnni ni ṣòkòtò wọn bọ́n bá wọ agbádá gan ṣòkòtò wọn ìbalẹ̀ àwọn obìnrin obìnrin yóò bọ́ ró ìró tí ó balẹ̀ wọ́n wọ bùbá lé ìró wọ́n tún wá ró ìpèlé ìpèlé òun yóò wà ní yóò kọ́va ìró àbùbá àti ìró interpretation tẹ́mi fún un ni wípé wọ́n ń lo ìpele òun láti láti táìtì bùbá àti ìró àbí láti kọ́va àyíbá àmà tí ìròǹbá tẹ̀ fẹ́ ṣe àlẹ́ ìpele yóò kọ́va rẹ̀ then ìpele náà ni tí ìpele ni tá máa ń ró lókè wọ́n tún wá fi ìka kọ́ ìjìká wọ́n wà wégélì ṣé orílẹ̀-èdè yìí are serious Nigeria táwọn ìpínlẹ̀ ní ọ̀rọ̀ àpá ní ministry for art and culture àbí ìgbà míì tábà làwọn ń ṣe nǹkan kan lórí tẹlifíṣàn pé pápá jùlọ tó bá jẹ́ pé àwọn obìnrin máa wo obìnrin o tó lẹ́ pé ní òun ṣiṣẹ́ ó lè jẹ́ in fact ó ti àsìkò kan ti pé ní mínísítà kan tó jẹ́ mínísítà for culture and kìnnì kan obìnrin ni so obìnrin tó jẹ́ mínísítà fọ̀kọ́ tó àwọn gbogbo tó wúlè jẹ́ tó wá tó wá sórí tẹ̀bí ẹ̀ tó wá sọ̀rọ̀ tó wá ròyìn àti ó sọ̀rọ̀ gbogbo àyà rẹ̀ bó ti tóbi tó ẹ̀wù tí ó wọ̀ ẹ̀wù kan tí ò ní kọ́fà rẹ̀ ni so ẹ wá wo pé so ẹ̀wù tó lè yíwọ yìí nísìn nínú ìran nàìjíríà ẹ̀wù ta ni kì í ṣe ti yorùbá kì í ṣe tàwùsá bá ti àwọn ibo gan kì í ṣe ti tiwọn tv kì í ṣe ti tiwọn àwọn tún ni ìgbéra ìdìpọ̀ òye gálà gbogbo wọn kìí ṣe kaba àwọn kan náà dandan táyé táyé táyé ń kọ́ alátọ̀kì òkun ṣẹ́yìn máa bẹ̀rẹ̀ pé irú kọ́tọ̀ wẹ̀ lẹ́wà lẹ́ ń promote dẹ̀ irú kọ́tọ̀ wẹ̀ lẹ́ promote kò sínú àṣà ilẹ̀ ọmọ nàìjíríà kankan hasba ilmi ní nǹkan tá a kà tá a rí inú ìwé tó yẹ pé ní àwọn obìnrin wọn ń wọ bọ́ńfò kò sí táì tápé ẹnìkan fẹ́ kan padà sí ìpìlẹ̀ gan ó pè wá ju àṣà aláṣà táwọn èèyàn ń kọ́ lọ àṣà aláṣà tí ó sì kọlu báyìí kọlu báwọn ọmọ nàìjíríà kó do ọmọ ìbò kò nítorí ẹ̀ pé ní ọmọ bìrìtìkó láíláí so káfẹ̀ kan remain lórí àṣà wa tó ju tó tó dáa so gbogbo àwọn eléyìí pátápátá dẹ sọ fún wa pé ní conclusion pé ní gbogbo àwọn àṣà tó dáhùn ti Yorùbá ni ìwọṣọ ọkùnrin ìwọṣọ obìnrin ti Haúsá masha Allah tabarakallah ti Igbo ẹ padà because bẹ́ẹ̀ ṣe change rẹ̀ ń fasádù ni corruption ni látọ́fṣèdú fil ardi ẹ má balẹ̀ jẹ́ má ẹ stop ẹ ẹ dá dúró ẹ dá dúró káwa náà ká máa gbé àṣà wa lárugẹ òyìnbó ò ní gbàṣà Yorùbá lárugẹ wọn ò sì ní gbé tàwùsá lárugẹ wọn ò sì nígbẹ́ tí yíbo lágògẹ́ ewu làbùrọ̀ máa wá sojú kòkòrò lọ síbi nǹkan ní nǹkan àwọn tó bá rí fún wọn kí ni ó wí qalu innama nahnu muslimun nípa àwọn gángan lọ làjú làwọn gángan làwọn làjú wọn ò rí ọ̀làjú nínú àṣà bàbá wọn bàbá bàbá wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn àṣàkáṣà aládùnàdàn náà kà kún ọ̀làjú so nínú ìròyìn mùnáfìkì òun náà ní pé pété kalẹ̀ fún wa nílé ìwé ní ọjà ní gbogbo ọ̀nà tó kákíyèsí kọ́lọ̀ kó sànù wa. Kọ́lọ̀ sọ fún wa pé ní àlá innahum humul mufsiduna walakin la yash'urun. Àwọn tí wọ́n ń pera wọn ní ọlọ́làjú àwọn gangan gangan àwọn ní òbílẹ̀ jẹ́ ẹ̀kíyèsí ẹ̀kíyèsí wọn ẹ̀kíyèsí wọn so nínú èyí tó tún common jù tá a pe àkíyèsí àwa mùsùlùmí sí tó jẹ́ pé ní ìwà nípáàkì ni ìyẹn ń fẹnu wípé mùsùlùmí lòun ó ti ń ṣẹ́fẹ̀ẹ́ síṣẹ́ mùsùlùmí ẹ rí i pé lónìí ọ̀pọ̀lọpọ̀ ohun táwọn èèyàn kà fún ọ̀làjú pàápàá jùlọ àwọn tí wọ́n máa ń rò pé àwọn kàwé òun ká máa fọwọ́ sí i jẹun ká máa fọwọ́ sí i mu mi ó ti wá di bárakú tó ti wá dà gẹ́gẹ́ bíi àṣà ní bá wà ní mítìnì àbẹ́yìn ṣe pàdé kan ní níbi iṣẹ́ ẹ bá ń fi ọwọ́ ọ̀tún jẹun ẹlòmíì ò tẹ̀tọ́ fún mi pé ní àá pé after all mi wà university lecturer náà pé lecturer ní bó ẹ ń fọwọ́ ọ̀tún jẹun so wọ́n kà á kún wípé tàhálùfò is character of a non-socialized person ẹ̀ ò lajú òun ni máa ń fọwọ́ ọ̀tún jẹun máa ń fọwọ́ òsì jẹun so tí a kà á fún àwọn ni ọwọ́ òsì but Islam ti wá kọ̀ndẹ́mù ẹ̀ o mùsùlùmí ò gbọ́dọ̀ fọwọ́ òsì mumi mùsùlùmí ò gbọ́dọ̀ fọwọ́ òsì jẹun bó ti wó lè rí èèwọ̀ ni ó ń ṣe ọlọ́run ọba yìí kọ́nà tọ́lá rẹ̀ kó máa bá arákùnrin kan wá banjọ́ kan wá ń fi ọwọ́ òsì jẹun àníṣọ́lọ́ àníṣọ́ sọ fún mi pé ní kó chéǹjì oúnjẹ rẹ̀ ti ń jẹ sọ́wọ́ ọ̀tún onílà àṣàfẹ́ pé òun ò lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn tòun náà ṣe máa wí pé no no no no no no it's a uncivilized now. ẹni tó ń sọ fáwọn sọ̀rọ̀ sọ́nà wípé láàtẹ̀tẹ̀yìn faqala lahu nabiyyu sallallahu alaihi wasallam walan tastati'a ọ̀sìn ní lè ṣe fashullat yaduhu ọwọ́ ẹ̀ sì paralyze ó rọ àti yóò wà lè ṣe nísìn sọ ẹ̀dá kan àwọn mùsùlùmí ká kíyè sára ẹ jẹ́ ká máa pa ní rẹ́kọ̀dù a ní rẹ́kọ̀dù a gbọ́dọ̀ máa behave like ẹni tí ò ní àkọọ́lẹ̀ a gbọ́dọ̀ máa behave like ẹni tí ò mọ nǹkan tí ń ṣe ó yẹ ká mọ nǹkan tá à ń ṣe gbogbo ń tá a ṣe pátápátá pátápátá kò sí nǹkan kan tó yẹ ká máa béèrè nípa rẹ̀ ńbẹ so tá a bá jẹun àní sọ̀rọ̀ sọ́la ń kọ́ alẹ́ kọ́ samila yagulam samila ìyá ọmọdékùnrin tó bá fẹ́ jẹun sọ pé bísímìlá kí lẹ́ ṣe kí lẹ́ ṣe sámìlá sọ pé bísmìlá wàkúl bíyẹmínik tẹ́ẹ̀ bá jẹ ọwọ́ lẹ́ti jẹun ọwọ́ ọ̀tún àsántùn wàkúl bíyẹmínik ẹ̀fọwọ́ ọ̀tún yín jẹun wàkúl mímá yẹlí ṣẹ́rí yìí tó ní àti inú oúnjẹ oníkẹ́ máa jẹun kẹ́kẹ́ máa jẹ tòtí yẹn bá ń jẹun èyí máa mọ́wọ́ káàkiri inú abọ́ ó bù níbí ó tún bù níbí ó tún bù níbí ó tún bù níbí no ó wrong ó ṣe kí ni sọ̀rọ̀ àmà bù ú ṣé bá má ṣe máa ń jẹ ọkà àmàlà bó lẹ́yìn tó máa ń jẹ bó lọ́ọ́ ṣe bù ú no eléyìí mà bó ṣe ń bù ẹ́ àìbò kí n rí búbọ̀ ṣe ní ìwọ ìwọ bó ẹ̀hìn tàbí tẹ́lẹ̀ wọ́n ní pé a ah, mo rẹ́ ọkà mọ́ra wọ́n sì máa ń bu ọkà nù kì í ṣe pé a máa fọwọ́ bu báyìí tó bá ti ń fọwọ́ bá yóò padà máa yóò máa rẹ́ lómìn ìlà tó bá ti ń rẹ́ fẹ́kí àbí yóò moderate tó bá tiẹ̀ lè jẹ́ tán ẹni tó bá dé lẹ́yìn rẹ̀ so yóò kò ní kò ní kò ní su àbí so bá ti máa ń jẹun bó láti máa ń jẹun kílá àkọ́kọ́ wí lẹ́yìn rẹ̀ ń kọ́ àpọ̀wọ́ ọ̀tún jẹun tábà ń jẹun kílá máa ṣe èyí tó wà ní tó wà níwájú wa tó wà lẹ́gbẹ̀ẹ́ wa là máa jẹ àfi tó wáyé pé ní ìran oúnjẹ tó wà níwájú wa bá wá pọ̀ tó ju ẹyọ kan lọ tó ju ẹyọ kan lọ ẹ̀hẹ́n kò sí láì sí eléyìí tábà mú ń bi eléyìí àpéràn kan nù so táìpù míì tó wà lápá ọ̀tún ká mú un táàpù mi tó wà níwájú kámò yóò wò sí láì fi ń bẹ òtá pé ní just eh, táàpù kan náà ni ìjọba ń bẹ lọ́dọ̀ èèyàn òní la máa ń lò so ẹ̀kọ́ tí Islam ń kọ́ wa nù tó bá ti wá mọ̀ ìyàlá láti kékeré gbogbo tó wá wọlé dà pẹ̀lú ògbọ́lọ́ yóò máa yóò máa bá a lọ ni so ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tí wọ́n láwọn ń lajú àlà ó dì lónìí background wọn lásìkò ilẹ̀ so ó wọ bóyá by chance náà fi ń jorúkọ mùsùlùmí so ọ̀tọ̀ ọlọ́wọ́ sàwọn lẹ́sàn-án rẹ̀ advice wọn wípé ní mùsùlùmí o mùsùlùmí ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kì í fi ọwọ́ òsì jẹun kì í sì fi ọwọ́ òsì mu rí ẹ pé àtomi àti kóòkì àti fanta àti kító ni àti mìríndà àti kító ni àti pepsi àti kító ni àti sẹ́bùnà àti kító ni tírí bígí àpù àti bígí kọ́là mashallah gbogbo gbogbo nǹkan yóò bá jẹ tí mùsùlùmí wà mọ́ kí ni ọwọ́ ọ̀tún ni ó fi ṣe ọwọ́ ọ̀tún pàtẹ́yìn bá wá rá àwọn àwọn tíṣà àwọn ẹ̀skíṣ àwọn ọ́nkù tán fọwọ́ tán fọwọ́ sí jẹun sẹ́yìn náà fọwọ́ sí jẹun bẹ́ẹ̀ hmm? ọ̀ ní kọ̀rẹ́tì wọn náà pé student ni pupil ni wọ́n ọ̀ ní kọ̀rẹ́tì wọn sọdígbọ́ ọ̀ ní correct wọn but ìwọ ń tiẹ̀ ìwọ ń tiẹ̀ àwọn máa wípé ní kò dáa tọ́bọ̀ wá ní wípé why can't you eat uh, by your left hand ńkọ́ láti kíkí ní tọ́wọ̀ fọwọ́ sí jẹ ńkọ́ wọ́n ní pé no wípé ní my religion condemns it in totality pé kò dáa pé kìí ṣèwọ̀ ọ̀làjú kìí ṣèwọ̀ kíni kìí ṣèwọ̀ ọ̀làjú islamic perspective wa nù ẹ jẹ́ ká wá sí inú àṣà yorùbá gangan ah, tí ẹ máa fọwọ́ sí jẹ níwájú àwọn òbí àwọn bàbá àti màmá rẹ̀ hmm? kí náà máa ń ṣe wọ́n ṣe kí ni wọ́n gbà yín lọ́wọ́ pé àbọ̀wọ́ pàǹdọ̀pàǹdọ̀ torí pé kí ló fà á torí pé yorùbá gidi tí ò tí tí ò tí yòrò tí ò tí yòrò tí ò tí kó virus tí ò tí kánú nínú àṣà yorùbá yorùbá yìí fọwọ́ sí jẹun yorùbá sì kìí sì fọwọ́ sí mu ìfọwọ́ sí mu nǹkan kí la máa fọwọ́ sí ṣe a máa fi ń tán bá kí la ẹ ìwé ìtọ́wé wọn náà ni ìwọ ìwọ èrè ẹ pé gbogbo tí tíyàn bá ń kórira àwọn fọwọ́ sí ṣe tó wá fẹ́ nú ilẹ̀ nísìnyí owó lọ́fi nù tó wá fẹ́ fakọ́ ńkọ́ tó wá fẹ́ táǹbà ńkọ́ tó wá fẹ́ kó ìgbẹ́ so that's the teaching of Islam ẹ rí pé Islam ó correspond totally pẹ̀lú pẹ̀lú sound and valid culture àṣà tí ò bá tí ìwà polluted kò ní islam ò ta i mean islam ó ń bá islam mu àṣà tó bá ti wà polluted nìkan ni ò da so idan wáyé dá pé àwọn látọ̀ sọ ìpìlẹ̀ àrùbẹ̀ qalu innama nahnu muslihun ala innahum humul mufsiduna walakin la yash'urun so àwọn tábà ti ń fọwọ́ sí jẹun tán fọwọ́ sí mọ́mọ́ àpá àwọn èyí òun àwọn oníbàjẹ́ nù àwọn oníbàjẹ́ òun náà nù láyé ìgbà kan tí wáyé ń bẹ war against indiscipline láyé Buhari ìdí àgbọn regime 1983-84 three eighty four kọ́lọ̀n kò san wọn lẹ́sàn-án rẹ̀ so lára nǹkan tó wá wá láti restore náà ni wípé ní discipline kí ni kálukú sì wà adhere to ẹ̀sìn rẹ̀ àti àṣà rẹ̀ so nípa báyìí àlà iná gbogbo ara tábà ń tábà ń ṣe tí ò dáhùn àwọn náà ń balẹ̀ jẹ́ o so èèyàn sì ní tẹ̀lé wọn èèyàn ní kọ́pì wọn èèyàn sì ní ẹmuléètì wọn èèyàn ó ṣe nǹkan tí ẹ̀sìn èèyàn tó ṣe kí ni tó kọ wà síwájú ọlọ́run tó ní pé wáyé zákèrè làwọn àmì nù kàmá àmánà náà sùn. قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا ولكن لا يعلمون tí wọ́n tún sọ fún wa wípé ní ẹ̀yin wọ̀nyí ẹ̀yin náà ẹ àjọ tí wọ́n sọ fún àwọn táwọn táwọn fọwọ́ sí jẹun táwọn fọwọ́ sí mọ̀mí ní ìsìnkú ẹ má ṣe bẹ́ẹ̀ máa síbẹ̀ rá àwọn kan táwọn náà ní láàárín tí wọ́n ní ẹ̀kọ́ táwọn ń fọwọ́ ọ̀tún jẹun táwọn ń fọwọ́ sí táwọn fọwọ́ ọ̀tún jẹun táwọn fọwọ́ ọ̀tún mumi èyí ni ẹ̀kọ́ pè wọn kí ni ó wí ṣé káwọn náà ká máa wá fọwọ́ ọ̀tún jàbí ká máa wá fọwọ́ òsì ká máa wá fọwọ́ ọ̀tún mumi bíi táwọn tí wọn ò lajú wọn pè wọn ní sófàá òmùgọ̀ bẹ́ẹ̀ náà làwọn mọ̀nàfìkì àwọn ò fẹ́ try wípé ní káwọn adjust káwọn bá kèfèrí mu torí pé wọ́n súnmọ́ kèfèrí kèfèrí ní máa ń fọwọ́ ọ̀tún awọ́sì jẹun kèfèrí ní máa ń fọwọ́ òsì mu nǹkan àtẹlómi àwọn wà ní pé àkáwọn náà pé ká má máa rárá wọn ní rí i pé fanatist làwọn nípa àwọn ti fundamentalist àwọn náà ní pé káwọn náà fọwọ́ ọ̀tún káwọn náà fọwọ́ òsì jẹun káwọn náà fọwọ́ òsì mọ́mi so eléyìí kò ṣe kí ni kò dáa bí tí wò kí kó lè máa sọ̀kọ́n sọ pé ní alā innahum humu sufahā walākin lā ya'lamūn àwọn yìí ń gan àwọn ní òmùgọ̀ ọ̀rọ̀ òye wọn ni àwọn ní kíni àwọn ní òmùgọ̀ ọ̀rọ̀ òye wọn. Kùránì ń tẹ̀síwájú ni kò wáyé idhā laqū alladhīna āmanū qālū āmannā. وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين àwọn ìta ń sọ yìí àwọn mùnáfìkì àgbẹ̀ mùnáfìkì ayé ànẹ́sọ̀rọ̀ sọ́la ní kòránì ròyìn fún wa but mùnáfìkì náà mùnáfìkì ń jẹ́ lánàá níjẹta níjẹrin àti lónìí àwọn yìí ń wáyé rálà kọlẹ̀ rí ní àmàlú táwọn bá tún dé ibi táwọn mọ̀mìnì tí ti ń kó jọ tí ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ń dámọ̀ràn tí wọ́n ti ń ṣe mítìnì kọlu àmàna ara wa ni ara yín làwa náà kí ló dé tẹ́ ẹ pè wá adúrú ọ̀rọ̀ bàǹtàbàǹtà yìí ń bẹ ńlẹ̀ lẹ̀ wá sí wa àyè máa ké sí wa náà ara yín làwa náà tábà tún kó ń bẹ́ẹ̀ wáyé záàkọ̀ aláwọ̀ ìlà ṣayatinihim tábà tún kó ń bẹ́ẹ̀ tábà tún lọ sọ́dọ̀ àwọn èṣù bíi tiwọn kọlu inna ma'akum ẹ̀wọ́n mà dá wa lóhùn àwọn àti yín báyìí mà ní kankan làwọn náà o ẹ̀rí àwọn táwọn lè bá wọn àwọn fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni àwọn ń tàn wọ́n ni kọlu inna ma'akum innama nahnu mustahzi'un àwọn ń fi àwọn eléyìí ń ṣe yẹ̀yẹ́ ni lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn náà ń ṣe bẹ́ẹ̀ àpò oríṣiríṣi àwọn tí ọmọ adá ń pè ní sàlámù àlékún àwọn náà ń pè ní sàlámù àlékún. Hmm? àwọn kìíní sọ̀rọ̀ bóò ni wọ́n ṣe rí. àwọn ìjágbọ̀n wọn máa ń balẹ̀ dáadáa àwọn obìnrin àbí àwọn ọkùnrin kọ́ bóò ní ẹwà àwọn ọkùnrin tí máa rí ọmọ ń dé fìlà ọmọ ń dé fìlà wà funfun ṣòkò tó wọ́n ń kọ́ kò ní wá ní balẹ̀ ṣe ti wá bí wọ́n rí kí n tá fi ṣe bẹ́ẹ̀ ẹ̀ bí wọ́n ok ṣé ọmọ àwọn tá máa ń ṣe bẹ́ẹ̀ ọmọ wọn ọmọ tóbìnrin ẹ̀hẹ̀n ọwọ́ àti tó bá di lọ́la ẹ̀ padà á bí ẹ lọ́la o wá di sísítà tó ń ṣe bẹ́ẹ̀ pé kí ló tó fi ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe báwọn kan rìn hòhò pé kí ló dé tó ẹ́ àwọn kí ni àwọn kí ló pè é. Okay, tí wọ́n gun ọ̀kadà tí wọ́n gba abọ́ gba sọ́lẹ̀ so sọ́ra wọn yìí àwọn táwọn wọ ìjáàbù tó dé tó bá ẹsẹ̀ wọn tí wọ́n tún wá wọ sọ́ọ̀kì wọ́n tún wá wọ gílọ́ọ̀fù so àwọn yìí ni àwọn alákọ̀ọ́kọ́ mú àwọn mọ̀tàkùnù sọ̀rọ̀ bí sọ̀kòtò tẹ̀yẹ́ náà ṣe rí náà pé sọ̀kòtò tẹ̀yẹ́ náà balẹ̀ ní ìsìn sàlámà lẹ́kùn lọ́wọ́ náà bí ẹ̀hẹ́n wọn náà fẹ́ sàlámà lẹ́kùn so kí ni túmọ̀ sàlámà lẹ́kùn túmọ̀ ẹni pé ọ̀la sọ̀rọ̀ bí ẹ̀yìn wá sọ àwọn kan wà wọ́n sọ pé ní tí wọ́n bá wà ní assembly wọn àwọn sàlámà lẹ́kùn wà ní subject matter of their discussion tí wọ́n wá sọ nù wọ́n wá sọ oríṣiríṣiríṣiríṣi ọ̀rọ̀ tàbá sì wá dọ́dọ̀ àwọn sàlámà lẹ́kùn wọ́n jòkó pé ah kọ́dà yẹn ń gbìyànjú kọ́dà yẹn ń ṣe wá ah àwọn àti ẹ̀ máa ń láìkì yìí Ana máa ń fẹ́ràn yín àwọn tó wá kó ń bẹ̀ tá a tún lọ́dẹ̀ lómi ò nípa ẹ̀ àwọn màdá wọn sàlámà lẹ́kùn náà àwọn òdá kan mọ́ ẹ̀ kálukú ń gán mọ́tò tí ń gán nǹkan káàkiri yìí so bẹ́ẹ̀ sì ni ṣébùn bá yorùbá gan-an ní àwọn ọ̀rọ̀ tó dáa ní òní pé ibi tí kálukú bá fọ ọlọ́run ọba rẹ̀ sí ni ó ba ìdúrà fọ ọlọ́run ọba rẹ̀ sí pé tóun pé òun ò ṣe òun nínú àṣà àwọn amọ̀nàfìkì nù kí wọ́n máa fi àwọn ẹni ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ tán bá wá wà lọ tán bá jọ wà pẹ̀lú wọn wọ́n máa wá rẹ́rìn-ín pé àgàkan náà làwọn bá ti wá kú òkè ni wí wọ́n wá lè sọ nǹkan míì pẹ̀lú innama nahnu mustahzi'un innama nahnu mustahzi'un ọlọ́wọ́n dá ọlọ́run pé ní Allahu yastahzi'u bihim wayamudduhum في طغيانهم ya'mahun ọlọ́run ọba ọba àlékè ọlá nìpe ni ọlọ́run náà ó fún wọn sí èyí padà ẹ bá ti sọ lẹ́ẹ̀kan al-jazā'u min jinsi al-'amali ìgbà tá a bá fi wín kà là á fi san sínú àwọn òwe yorùbá kan tán nù ìdí ni pé déédéé nǹkan tó bá ṣe subhanallahi al-'azim kódà àwọn yorùbá bìnrin gbàgbé bá àbí mo sàrán tí yìí nísìnyí o pé dèdè ìgbà tó fún yín kà dèdè náà lọ́ọ́ san padà ó sì fẹ́ ẹ̀gbọ́n tàbá wà ní pé ní yádẹ́n bí yádẹ́n náà bí ha mísílámì mísíl subhanallah Allah yẹ sáà yíò bíhìn ọlọ́wọ́ ìtọ́ ń pè ní al-istidraj kọ́lọ̀ kó máa da àwọn èèyàn lẹ́kẹ̀ ẹlòmíì yóò máa ṣàbòrú ọlọ́run sì yóò tún máa yóò tún máa dẹ́lẹ́kẹ̀ yóò sì àtúnmọ̀ gbádùn sí náà ni kí ìyá rẹ̀ ó lè bá a pọ̀ làwọn àfáàtọ̀ sọ pé ní ẹni tí ń bá ń ṣe lọ́hùn tọ́lọ́hún wá ń jẹ́ kó máa kó tọ́lọ́hún fara rẹ̀ hàn lọ́ọ̀ nífẹ̀ẹ́ mi lọ́ọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tí ò dẹ́lẹ́kẹ̀ dẹ́lẹ́kẹ̀ dẹ́lẹ́kẹ̀ títí tó fi ṣe wẹ́ẹ́kẹ́ tó bá ilé ṣe wẹ́kẹ́ chicken eh, tí o ríbi tó bá ojú nù àmọ́ máa ń fara rẹ hàn tí ń lè ronú pé àbí tó ń ṣe ni ò dáa ni tó wá rí ẹnìkan yìí fún pé ní èyí náà yín ṣe lápèjúwe ọkùnrin tí ní láàrin ìyàwó ti ń fara hàn tó padà wá béèrè pé táwa padà sọ fún mi pé èyí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ni o bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ọba wáyẹ̀ mọ́tò ń fi tòwé yá nìyí yamahun wọ́n kàn máa gbádùn ọ lọ bẹ́ẹ̀ wọ́n sì máa ṣe nǹkan kí nǹkan lọ aburú wọn yóò pọ̀ torí kí ni kíyà àwọn olè bá a pọ̀ dáadáa òun náà ni ọlọ́run ní pé àpèjúwe àwọn eléyìí ọ̀la ìkàlẹ̀ zina ṣàràwọ̀ bọ̀ lálátà bílẹ̀ òdá فما ربحت تجارتهم وما كانوا مهتدين conclusion o gbogbo àwọn tá a ti kàkà látòkè délẹ̀ ń àwọn mùnáfìkì tó bá pẹ́ tẹ́ bá sọ pé ká má balẹ̀ jẹ́ wọ́n ń balẹ̀ jẹ́ wọn nípa àwọn gangan ni àwọn tó lè ṣe tẹ́bá nípa yìí ní ẹgbà ẹgbà fọ́lọ́hùn wọn ni pé a káwọn àgbà báwọn àwọn aláìmọ̀ká ṣe gbà tẹ́bá sọ pé ní ọ̀yẹ̀dá kí ọ̀yẹ̀dá ọ̀hún kí ni hàmì látòkè tó kìlọ̀ arúbì so gbogbo tí wọ́n wọlé wí fún wọn òdì kejì wọn máa wọn máa sọ sí ọlọ́run ní àwọn ilé yòó òòlà ìkẹlẹ̀rí nà ìṣàrà ó bọ̀ lálátà délé òòlà wọ́n máa máa fọwọ́ ara wọn ra ànù ẹ wá ní kí ni consideration wọn kí ni owó tán fi rà tán fi rà nù hódà because opposite bọ̀ọ̀lá lónà ni hódà ìmọ̀ àlùmọ́tàkìn tọ́lá fi gbẹ̀rẹ̀ fún àwọn mòmìnì ẹ̀ tó aw abọ́ọ̀l ẹni tó ṣìnà ṣùgbọ́n àwọn yìí ni wọ́n máa máa wọ́n máa máa ra ìṣìnà wọ́n máa máa ra ọ̀nà àánú pẹ̀lú wípé wọ́n dú àwẹ̀ pẹ̀lú ọ̀nà ọ̀nà òdodo tàbá kíyèsí àyà yìí ìtumọ̀ rẹ̀ pọ̀ ìtumọ̀ rẹ̀ pọ̀ even within the purpose of Islam gan. Okay? oríṣiríṣi àwọn nǹkan làwọn èèyàn ń ṣe but n táwọn afá sọ wípé ní nǹkan méjì ò lè wà lọ́kàn èèyàn àtẹ̀ka yìí nǹkan méjì kì í wà ní ọkàn ọmọ èdè ènìyàn at a time alhuda ọ̀bọ̀láàl ìmọ̀nà àti ànà no tó bá ilé wà ní lọ́kàn at a time gúnpẹ̀lẹ̀ nù mùnáfíkì nù àwọn náà sì ní aha wọn ni húdà ó wà àmínà náà sì máa ń yẹ̀kúlù yẹ̀kúlù ni ama náà sì láì wọ́n ń wí ni kò dénú wọn kò dọ́ka wọn kọ́sí tí ìmánì bá ti lè wà kọ́ra fi kọ́lbì subhanallah ó ti parí a sì máa relé inú ìtàn àwọn àwọn sàábí àkọ́kọ́ ẹni pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ anábìsọ̀ aláwọ̀ sálàmù lẹ́yìn náà ìyànlá wa Khadija lẹ́yìn náà Ali bin Abi Talib lẹ́yìn náà Bakr Siddiq radiyallahu ta'ala anhum ajma'in àwọn tó kù ẹ̀mú àpèjú Umar bin Khattab radiyallahu ta'ala anhu ẹwọ nǹkan tí wọ́n rú ṣe wọ́n jọ ń ṣe mítínà pẹ̀lú àwọn káńsù Kùrẹ́ṣì ni in láti kékeré lọ́nà ti bùn ní làákàyè ẹ̀pẹ̀ ni yóò máa kàńtà táwọn Abul Hakam bá ń wí tí àwọn majority náà pé yes nítorí yìí wí ni ọ̀nà lóòótọ́ òun náà lọ kọ́kọ́ mú mọ́ra wáyé pé ní n a ṣe ni wípé ẹni kálukú mójútó ilé rẹ̀ òun padà sí ilé gbogbo àwọn gba Islam náà wọn nú ilé òun ọ̀daràn ó yìí ṣe bẹ́ẹ̀ àbúrò rẹ̀ ọmọ ìyá bàbá rẹ̀ ẹn tó bá bídánú yín kó tẹ̀lé muhammadu sallallahu alaihi wasallam so wọ́n dè clear àwọn pé no kò sí kò sí kò sí because tó bá jẹ́ pé ní nígbà náà ó lè tún máa wà kó tún máa rò wọ́n náà sọ fún ìgbà tó pàtó padà á di mùsùlùmí tán pé nígbà ohun táwọn wà lórí àánú gan-an àwọn gan máa ń yí rí nǹkan kan wò pé ah, ah, but kí ni yìí but ṣe máa ó sì wà lérí ahọ́n ni kò tí ì dé ọkàn àmọ́ tó bá ti lè dé ọkàn àwọn méjèèjì ò lè jòkó àti táyìn hódà ọ̀bọ̀láàlì wọn ò jọra wọn. so làwọn àáfàá <coughs> sorry ni wọ́n fi wọ́n wá ń sọ wípé ní mùmíní òdodo ká jìnnà sí àwọn nǹkan tí máa ń tí ó máa ń dọ̀tí ọkàn tí ó máa dọ̀tí ọkàn fápèjúwe ẹ má jòkó tí àwọn pòkì káwá rẹ pé ní assembly àwọn pòkì lẹ́yìn tí wọ́n á ṣe oríṣiríṣi assembly ní ń bẹ àwọn assembly tó yẹ pé ní Allahu Akbar kò sábúrú tí sábà pé ń bẹ ọ̀rọ̀ ẹ̀yìn gíbà òfófó tẹ̀m̀bẹ̀lẹ̀kun ọ̀tẹ̀ ìránù láre gbogbo ẹ̀ nígbà ń bẹ so kéèyàn máa lè jòkó nírú yìí o yóò máa jẹ́ kí ọkàn ó kókè kó dọ̀tí kókó virus nínú ẹ̀ ní kéèyàn máa gbọ́ music orin gbígbọ́ music oríṣi gbogbo tí ń jẹ́ ìran music pátápátá àwọn míì wọ́n béèrè pé ẹ̀ẹ́sọ̀ lẹ́ẹ̀ka wípé ní káwọn gbọ́ music islamic eh, music ńkọ́ àbí islamic music àwọn àbí islamic song song islamic song kí wọ́n pè ní islamic song ẹ́n àbíkẹ́ ìwé ìtàtọ̀ lánàá wípé ní peaceful protest islamic song tànákódù wọn ò lè papọ̀ islam àti song bùnbùn náà tẹ́lẹ̀ papọ̀ nítorí ọlọ́run ọba ṣé ọmọ tó fẹ́ hà alukur'an ìjó lè ráyè àti máa gbọ́ anything song then ẹ jẹ́ ká mọ̀ kò sí náà pé ní islamic song yìí o in fact kódà bí yóò bá jẹ́ ọ̀sákálá kójọ́ sàkálá yóò bá jẹ́ sọ̀kọ̀lọ̀ kójọ́ sọ̀kọ̀lọ̀ àwọn tí wọn ò pera wọn ní islamic song gan nígbà míì kódà wọn better by far àtàwọn pera wọn ní islamic song better by far ní gbogbo ọ̀nà sọ́dá kan kò sí táǹpẹ̀ ní islamic song yìí o ká sì kíyèsí ara ọmọdún la wà yìí because àwùjọ wa a ti wà too materialistic jù owó owó owó òní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìtàn sọ yìí náà o tẹ ẹ bá jòkó tiẹ̀ lómìnira pé ni àwọn náà mọ̀ ohun táwọn fi ń jẹun nù subhanallah tó bá jáde pé ní pé alihamudulilayi ti bẹ̀rẹ̀ ìdákejì ramadan lónìí lọ́wọ́ ọlọ́kọ́ sí ikú náà ní níràn fún wa ọkọ́ kó gbalẹ̀ sí fún wa tábà tí ń bọ́ sí ìdákẹ́ta ẹ máa tún tù yọ rédíò oríṣiríṣi lẹ́ẹ̀ máa wá gbọ́ ẹ ni pé àwọn tó bá ti di ọdún kọ̀la iléeṣẹ́ àwọn yóò ṣe gbègede gbèdéke gbèdéke ẹ máa kó ọmọ yín bọ̀ ìtọ́ bá máa jóná ọmọ yín yóò gbẹ̀bùn ìtọ́ bá máa orin kọjú yóò gbẹ̀bùn subhanallah ṣẹ́rí àpèjú eléyìí òun ni bígbà tí tọ́lọ̀ ń fìyàn ṣe kò ń gé àánú ẹ̀ ẹ jẹ́ ká mú àgbẹ̀ a very successful farmer tó harvest àwọn oṣù ní bámbàbámbá ẹ̀ cassava lọ ọkà lọ ẹ̀wà mashallah tabaraka rice wá ààrẹ ti gbogbo ẹ̀yàn yẹn pátá gbogbo ẹ̀yàn wọn ni pé a ah, àmàbọ̀ dúpẹ́ fọlọ́run ọba a ah, ọlọ́run fa lùbáríkà sí o ẹ àmọ̀ nǹkan tó ṣe ó wá wá pẹ̀túrò wá sànà sí lẹ́yìn kí làwọn èèyàn ó pè ẹ́ láti ah, sọ pé lọ́dẹ̀ ó dà wéré wéré ọ̀dẹ̀ náà kọ̀rẹ́ tí ó sẹ̀fíì yíun ní ọ̀dẹ̀ wèrè wọn pé pé aa ah, tó bá ní òbí ìyá àti bàbá wọ́n try wọ́n gbé lọ sí psychiatric hospital kọ̀sìlákàyè rẹ̀ ó nídìí kí wọ́n fọ̀mátì ẹ̀ so bẹ́ẹ̀ ni ẹni tó fi ọgbọ̀n ọjọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n gba àwẹ̀ rọmọbọ́ọ̀nù táwọn wá ń polówó lórí rédíò wípé ẹ wá bìkí bẹ́bí báyìí ẹ pàdé wa lágbo báyìí bá ń ti yídì bọ̀ àbíkẹ́ tó lọ yídì wọ́n ní pre wọ́n ní post gbogbo eléyìí ọlọ́run kó jẹ́ ká kùtà ní o kọ́lọ́n kó jẹ́ ká máa kùtà ẹ má da wọn lọ mo mú ní gidi èyí lọ́bẹ̀ o mo mú ní ọlọ́bẹ̀ yọ̀ ní máa ń lọ́bẹ̀ o àwọn náà sì bẹ́ẹ̀ ọ̀nà fún wọn. so ṣe pé àwọn náà ra wọ́n ra bọ̀ lálá bí bílì hódà hódà náà wá fi ṣe owó. àwọn àbáwájọ́ ń gọ́lọ̀ kọ́lọ́n kọ́kọ́ ọ̀nà kẹwọn ní àwọn tán ti fi wákà wákà ò sí lára sọ́ǹgì o ṣe sọ́ǹgì náà kàgbé lẹ́ẹ̀kan lára orin wákà ò níbẹ̀ ewì ewì ò níbẹ̀ so because tá a bá ń sọ̀rọ̀ orin lédè lárúbáwá tá a bá tó ṣẹ́ńrò ìbáṣe ibùn ṣẹ́ńrò lárúbáwá gan ò níbẹ̀ ṣẹ́ńrò ni àlàálẹ̀ ìta ṣàbábà yàrá ọdún yẹ́wọ́ máa ń àwọn òkúlọ́rọ̀ ọbẹ̀ máa bá àlà àlùmọ̀ṣíbù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́ńrò nù poem music ó ní màázífù lárúbáwá ń pè màázífù orin tá máa ń lùlù sí gbàgánà gbàgánà gbàgánà tí wọ́n máa fa fèrè tí wọ́n máa fa jìtá táwọn èèyàn máa wá jó yóò ní náà ń pè ní music yóò náà ní òòdà àmọ́ wá kà gẹ́gẹ́ bí tàbí dáyìí tí àwọn bá wọ́n pé ní ẹni tó gbọ́run ta ti ìráyé sòun ló ta kò rá ní òhó ìràwé ọlọ́run kó kí àwọn bàbá wọn aláì ló jẹ́ kásìkò tó ń kó wà písífù gbogbo ntẹ̀yìn ń gbọ́ ntẹ̀yìn ń rí ìbẹ̀rù ọlọ́run bá ní níjọ́ náà lọ́hùn àsìkò tẹ̀ tó wá sí ìṣẹ̀lẹ̀ onígan ló wá sí ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti wá gbé ọ̀run ta lónìí tí wọ́n fi ra yé tí wọ́n ta alukur'ani wọ́n fi ra ìwé wọ́n ta kíni alukur'ani wọ́n fi ra ìwé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe deliberately tí wọ́n máa máa ṣe àwọn àmì ń ṣe kiri pé ṣe deliberate but eh, ní báyìí pé ní a fẹ́ sayé a fẹ́ dà mo fẹ́ kọ́ màmí ó ní láárí mo fẹ́ mo fẹ́ mo fẹ́ ní oṣù wọn débẹ̀ àwọn náà ṣe deliberately ẹlòmíì yóò rí sòkò mùsùlùmí ńlẹ̀ bá ti ní igi imú ẹ̀ báyìí ló wà yóò wá mú ọmọ ọmọ rẹ̀ lọ sí ìwé ẹni tí èsè mùsùlùmí tọ́wọ́n nípa dáàdi lágbájá kí ló dé àyò ní pé ṣe rí skul yẹn wọ́n ní standard wọ́n ní kíni wọ́n ní standard ẹ̀dá kò kíni pa kíni perimeter standard ọ̀tẹ̀ eléyìí àwọn ní standard ẹ̀dá kò kíni à ń pè ní standard gan kíni òṣùwọ̀n rẹ̀ tẹ bá wò pé tẹ bá tẹ bá wá try láti access skul méjèèjì ó jẹ́ pé ní in fact academically èyí tó ní òní standard gan ju tó ní standard lọ láti pé nǹkan tó kà ń jọ lójú ni wípé ẹ̀wù wọ́n táwọn tó ń wọ̀ àti uniform àwọn ọmọ obìnrin tí ó dà gẹ́gẹ́ bí bí yẹ̀rí tòlótòló kò tí ò ní ju orúkún lọ tó ń pè ní standard ni àwọn àwọn ilé kí àwọn ilé kí wọ́n ní pé kí aṣọ ó balẹ̀ yóò ní kò ní standard ẹ̀ lẹ́yìn ti gbọ́run ta ìpele ah, eh, yìí ti fi ó ti ta kùránì tó fi tó fi ra ìwé lónìí wọ́n ti tún wá sún wa sún wa sún wa fá àwọn ọmọ ìlọsíkò látàárọ̀ wọ́n ó parí wọ́n tún nípa tún ní extramural class wọ́n tún ní tutorial wọ́n tún ní ìwá wọ́n tún ní ẹ̀yìn àsìkò táwọn ọmọ òfin kéwú wọ́n ti tún akópa rẹ̀ so àpọ̀lọpọ̀ òbí náà sọ pé tọ̀ kí láwàá ṣe ẹ̀ bìkọ́ táwọn èèyàn pípé wọn bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn ẹ̀ wọn ò ní méèkì wáìkì wọn wọn ò ní méèkì nẹ́kò wọn ò ní méèkì àwọn ò ní méèkì ẹ̀yìn. bẹ́ẹ̀ sì ni a ti rí àwọn míì tí wọ́n ní pé sam ìtọ́lọ́ba ti ní kẹ́ ẹ̀kọ́ di yago báyìí àwọn tó wọ̀ lọ́lé kéwù alhamdulilayi rabbil alamin gbogbo owó iye àwọn ọmọ tá a mọ̀ bẹ́ẹ̀ wà lálọ́n pàlọ́ bá rí kàtí nǹkan tán kọ́ wọ́n tún wá ń ju àwọn tó ń tààràtọ̀ sán àtòrò wọ́n tún fi wọ́n tún jù lọ bá dáwọ́ ṣe táyìn gbàtà náà tẹ́lẹ̀ gbàtà fi ń ṣe ìdáwà ní law school àwọn kan mẹ́gbàá jẹ́ pé ní náà àwọn mùsùlùmí pàápàá jùlọ pàtí ìdáwò ń súnmọ́ ní ó dáwò tó wípé ní ìdáwò law school kì í ṣe ó kọjá wàsá ọ̀tá wá rí lọ́pọ̀lọpọ̀ but majority torí kọ́mọ́sálásí camp law school ó jìnà sí hostel pàtẹ ìyóò rìn ẹ máa ń rìn pàṣẹ ìyóò rìn tó fifteen minutes pẹ̀lú ẹsẹ̀ kó tó lè dé mọ́sálásí mọ́sálásí bá joro kí ló adé bọ́ra lágbájá àti lágbájá ni ah so kódà ẹ̀gbọ́ nígbà tí sàlàtà à ń kírun kì í pàà kírun à ń kí lé ni kódà àwọn míì sì fàtúwà fúnra wọn wọn ti jẹ́mu nù yàrá wọn wọn jà máa dórí àtàyélá wọ́n jẹ́ máa Maghrib àti asri àti ishai wọ́n ní káwọn lè bá ní enough time láti kàwé wọ́n àdé pé bí èèyàn mẹ́rin márùn àwọn ìran mọ́sálásí àtàṣùbà àti ishai àti Maghrib but a máa ń ṣe alákọ̀ọ́gbà náà a máa ń ṣe alákọ̀ọ́gbà nǹkan tẹ́ra sípàtì sọlá pẹ̀lú sọlá sálàm àdé wípé ní àbárẹ̀yàn náà tọ́ ìmánì ànú ìjà wa náà ọlọ́run ọlọ́run ní àgbègbè bó tí mo ti fẹ́ fààyàn ni pé tí mo ti lọ yẹn pé mo sọ wípé àwọn ọmọ nǹkan mi tó gbogbo àtàrà àtọ̀sán wọn so wọn ó compromise kéwu fún ìwé but àwọn tí wọ́n ní pé no a lè compromise kéwu wà lẹ́yìn ọlọ́run tó ní ká máa excel ṣé wàá nígbà tá eléyìí náà gbogbo àwọn tí ọlọ́run wá ní pé àti wá gbọ́ alhamdulillah ní ọlọ́run ò jẹ́ kó sẹ́nìkan kan nu wọn tó ní receipt àwọn eléyìí táwọn ṣe jámù òrun tí wọ́n ní enough time àti kàwé kódà bóyá ń gba àwọn ìrántí mọ́ dáadáa but àwọn tá ní bíi méjì mẹ́ta ni wọ́n ní wọ́n ń pè ìkan ní ìjọba ní rìsíìtì ọ̀gbẹ́ táàmù táwọn ń lò ìjọba ní pépà kan ìjọba ní pépà kan wọ́n ń pè ní bí minor níbi kíníkan ni so yóò kò ní wá tuntun kíláàsì mọ́ mo ti bá di ní ju pépà kan lọ so yóò wá yóò wá tún kíláàsì kan so uh, in tansurullaha yansurukum wa yuthabbit aqdamakum béèyàn bá bá ọlọ́run ọba dúró àlẹ́ ọlọ́run ó dúró tì ọmọ yattaqillaha yaj'al lahu min amrihi yusra àákàn bẹ́lẹ̀ ọ̀nkọ́lọ́run kò jẹ́ ká lè dúró tọ́lọ́run ọba ni so. Uh, ẹni tó gbọ́rùn tàtí ráyé sóun ló ta kùránì tèràwé sùnú àwọn ọ̀nà táyà tó fi ń gbà á ta kùránì ra ìwé lónìí wọ́n ní wípé àtọ̀ yìí ń pé kéèyàn ó mọ́mọ́ ìnà àdìlá ìrìnàjò kéèyàn ó mú ọmọ salamat salamat salamat so kí o mú ọmọ kó lọ jù sí iléèwé ẹ̀ẹ́dẹ̀ tó rí àbí kó bọ́ mọ́ lọ lápèjú yunifásitì pẹ̀tọ̀ yìí lọ́lọ́ ń lọ́hùn o mo ní ọ lè jọyìn àwọn MSSN ni o ọ sì gbọ́dọ̀ wá dé bá mi kọ́ wá ní wípé ìjábò rẹ ti ń gún o lápọ́kùnrin bá ní ṣòkòtò lọ sí gbọ́dọ̀ sòfò ókè o àtọ́wọ́ adé tọ́wọ́ nípa brothers and sisters kan kò ilé àwọn èyí ṣe ilé súnà o ẹlòmíì ò sọ kàtẹ́górí kálẹ̀ pé ilé àwọn èsè lè so náà tó kò yẹ wa o so gbogbo ọ̀rọ̀ àyè yẹn ẹ̀dá kan jẹ́ ká kíyèsí gbogbo mùsùlùmí pátápátá gbogbo mùsùlùmí pátápátá onísúnà ni because kò èèyàn ò lè di mùsùlùmí láì jẹ́ pé ó ṣe súnà o bọ́ọ̀ láti di mùsùlùmí láì nípa ìṣe súnà àwọn àfa wa tí a máa wá ní wọ́n sọ pé ní ẹ̀pá máa ń pè ìlú kan Yorùbá ní pé ají ṣe bí kinní kan láàrí kinní kan ṣe bí ọmọ ẹnìkan ọ̀kan wọn ní pé gbogbo mùsùlùmí ìlú tó bá fẹ́ wà lù jẹ́nà sallallahu alaihi wasallam yóò ṣe bí ànábì o sallallahu alaihi wasallam sàdákùn àkákìsí eléyìí lábẹ́ bẹ́ẹ̀ náà a sì tún ń pàrọwà sí àwọn ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń dá skul lẹ̀ ẹ jẹ́ káwọn náà ó ní sense of uh, responsibility sense of responsibility kó má jẹ́ wípé owó nìkan àbí material gain nìkan ni ó jẹ́ focus wa so káà náà gbé kalẹ̀ láti fi train àwọn ọmọ mùsùlùmí catch them at young ọmọ tá a bá fi Islam kọ́ láti kékeré pẹ̀lú ọlọ́run ọba ah, ọlọ́run ọba kó àwọn ni mo kọ́ lébi kò o ọ̀tàbí ọlọ́run kọ́ lọ́run kó sàbátà kòlóbà náà aládìní so àwọn tá ẹ ká kíyèsí wa then pàápàá jùlọ aṣọ wa yúnífọ́ọ̀mù wa ẹ jẹ́ kó reflect nǹkan tá a gbé dání ẹ jẹ́ kí aṣọ wa tọkùnrin aṣọ wa tóbìnrin kó paasi mẹ́sẹ̀gì Islam ẹ unique kó unique so gbà mí ẹ rí wọ́n pera wọn ní islamic school ńgbà míì náà nínú yúnífọ́ọ̀mù wọn ẹ lè ṣèyàtọ̀ àti ibi tí ọ̀sọ̀ bò mí lábẹ́ lómi kí n láfa nípa àwùjọ táwọn ń gbé because kí náà ń wá bẹ́ẹ̀ àti mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí so náà jọ ń wá bẹ́ẹ̀ so tẹ̀tẹ̀ bá ti ṣe aṣọ nígbà tẹ̀ ń fọ́ọ̀sì àwọn tọ̀hún náà pé káwọn náà máa wọ sọnù ẹ wá rí nǹkan òpin náà àti ẹni pé ó o bọ́tọ̀ bá jẹ́ mùsùlùmí dress code yẹn ni ọ̀tá bá ṣe mùsùlùmí dress code yẹn ni ẹ sì wá tẹ́lẹ̀ fẹ́ recommend the dress code fún fún christianity gan ṣé wọ́n náà ní record wọn náà níwèé náà so bí ìyá ńlá wa Mariam tó ń jẹ́ màmá Jesus Christ bó ṣe dress ẹ recommend ẹ fún wọn kíkì náà àní kẹ́nìkan ó impose ẹ̀sìn nílẹ̀ nìkan lórí àwa náà ò ní gbà ẹnìkan ò lè impose ẹ̀sìn lé ọmọ ẹnìkọ̀ọ̀kan wa lórí nìsín ká àwa náà ò ní gbà àwa náà a sì ní impose ẹ̀sìn wa lé ẹlòmíì lórí because Qur'an ò kọ́ wa bẹ́ẹ̀ la ikraha fid din qad tabayyana rushdu ẹlọ́gọ́ yìí no compulsion in a religious matter ní ti Qur'an ìwé nù àmọ́ ká má wàá jò ká má jò ká má compromise beyond the dáhùn àti eh, pa ẹ̀sìn wa láà so ntí kwan ni fi tó fi conclude ọ̀ràn wa ẹni yìí ni ulaika allazina ishtarawu dalalata bilhuda gbogbo mùsùlùmí ẹ má jẹ́ ká gbé ọ̀run tàkàfìrà yé ẹ má jẹ́ ká gbé alukurani tàkàfìrà ìwé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọ fún o fama rabihat tijaratuhum àmọ́ ká ni muhtadin gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ò ní jèrè o kì í ṣe ìpè kuran lantu o gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kò ní í jèrè so àwa gbogbo òbí but ẹni tí tí ò bá ní ẹni tó lè fi ọmọ rẹ̀ sọ ní yunifásitì tí ò mọ ẹni yunifásitì ọmọ rẹ̀ ń lọ tó bá ti mú débẹ̀ ọmọ tó ṣẹ̀ fẹ́ wọ́n rẹ́ lẹ́wọ̀ ẹ wá àmì irú MSSN àbí àmì rọ MSSN ẹni pé tọ̀ àmọ́ ànàní. so abẹ lọ́run wípé ní pẹ̀lú ògùn ọlọ́run ọba ọlọ́run níjẹ́ kọ́mọ́ náà sí nà so ká má bínú wàláyé jẹrẹ mọ́nà kọ́ṣà láàánú kọ́ mi náà alẹ́ alẹ́tà àdìlù akọ́rọ̀bùlẹ̀ ẹ má torí wípé ẹ ní àwọn tí wọ́n ń ṣe ládùúgbò yín tí wọ́n gọ̀ sí ẹ̀sìn àbí wọ́n gọ̀ pẹ̀lú wọn kẹwàá no. yíò wá ní kẹ́ ẹ wá dis ohun kàtà pé ní ohun gẹ́gẹ́ ní fọ́ndámẹ́ńtà ẹ̀sìn yín kò dáa kí mùsùlùmí mọ̀ sọ pé ní ilé àwọn ẹ̀sìn nílé onísúnnà tó bá jẹ́ mùsùlùmí o gbogbo ilé mùsùlùmí ní onísúnnà o gbogbo ilé mùsùlùmí pátá ló gbọ́dọ̀ jẹ́ ilé onísúnnà àbẹ̀lọ́hún kọ́lọ́nkọ́lá kan ṣó rẹ̀ kó mọ òdodo kó jẹ́ ká hàn wá kó jẹ́ ká mọ̀ ọ́n ká sì lè tẹ̀lé ká sì lè lò ó ọlọ́run jẹ́ fi ọ̀nà àwọn ẹni rẹ hàn wá àwọn alimuttaqin tọ́jú kọ́kọ́ ròyìn fi hàn wá jẹ́ ká lè tẹ̀lé sí rọrùn àti lò ó ulaika ma'a nabiyyina wa siddiqina wa shuhada wa salihina wa hasuna ulaika rafiqa ọlọ́run wá fi ọ̀nà àwọn kèfèrí hàn wá ọ̀nà àánú àtàlámùnáfìkì fi hàn wá wá jẹ́ ká lè jìnà sí tẹ́fẹ́ tẹ́fẹ́ làwọn náà ń bẹ̀ ọ́ gẹ́gẹ́ bí ànábì rẹ ànábì ọlọ́run ọba rẹ ànábì Ibrahim bó ṣe bẹ̀ ọ́ rabbi junubuni wa baniya an na'buda al-asnam àwọn náà ń bẹ̀ ọ́ rabbana wa junubuna wa banina an na'buda al-asnam allahumma ya muqallibal qulubi thabbit qulubana ala dinik allahumma ya musabbital qulubi. ثبت قلوبنا على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم اهدنا ويسر هدى لنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ولا تجعله ملتبسا علينا فنضل يا ربنا يا رب العالمين اللهم اغفر لنا اغفر لآبائنا اللهم ارحم ارحم آبائنا كما ربونا صغارا اللهم اغفر لأبنائنا اللهم اغفر لأبنائنا اللهم اجعلهم لنا فرطا في الجنة اللهم اغفر لسائر موتانا وموتى المسلمين اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين اللهم تقبل منا صيامنا وقيامنا وركوعنا وسجودنا يا ربنا يا رب العالمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أصلحنا اللهم أصلحنا اللهم أصلحنا اللهم وأصلح أحوالنا في نيجيريا اللهم وفق ولاة أمورنا لما تحب وترضى اللهم وفق ولاة أمورنا لما في صلاح البلاد والعباد يا ربنا يا رب العالمين اللهم آمنا في وطننا اللهم آمنا في وطننا اللهم آمنا في وطننا يا ربنا يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Oh yeah. life okay ok jazakumullahu khairan ọlọ́run sàn ní lẹ́sàn-án rẹ̀ application aya òun náà ni wípé láti protect the principle ẹ̀sìn mùsùlùmí nísìn tó ti accept àti be bound by teachings and rules of Islam so ó gbọdọ̀ mọ̀ before kó tó kọ́ mi pé àwọn nǹkan tó dẹ̀hùn ni àwọn nǹkan tó sì tù ni àwọn nǹkan tó de òun ní àwọn nǹkan tó tó òun ní just like the contract so kò gbọdọ̀ violate ẹ̀ tó bá ti violate ẹ̀ wọ́n wọ́n apply kí ni Islam wí lórí rẹ̀ sí ẹ̀ńtọ̀n fàpèjúwe mùsùlùmí tó bá ṣe rí dá apostasy gbàlàmpé ní tí Kùránì wí ni ní tí sọ́nà wí ni wípé ní màmbá dàlàdé náà ó so once you are you have accepted to be a muslim so ohun tí wọ́n sọ fún ẹni pé no gbòó dáadáa kọ́ tó ṣe gbòó dáadáa it's better kó má wọ̀ ju kó ọkọ lọ́wọ́ jáde lọ so tó bá lọ́wọ́ jáde islam ti wí ni ó ń láti máa before kótó àtọ́kọ́ mi so bí wàá sọ pé ní ó kí o ó ti sign undertaking ni so yíyún níbẹ̀ ń láì kíláàfì dín ní ẹ̀pẹ́ àá apply rẹ̀ àbí níṣò nípìnlẹ̀ ni but now tó ti mọ̀ pé eh, tóun bá ṣe nǹkan báyìí nǹkan báyìí lẹ̀ tóun so just like that ẹ pé ní à ah, ah, nǹkan tóun tóun fẹ́ rà yìí tóun ok tóun fẹ́ yá ìfàpèjúwe àmọ́ tó tó fẹ́ yá mọ́tò ó fẹ́ yá ilé ó fẹ́ rẹ́ǹtì ilé ilé tóun tóun rẹ́ǹtì yìí ẹni tó ní ní pé a gbọ́dọ̀ eh, máa dáná stóòfù eh, níbẹ̀ a gbọ́dọ̀ máa gbọ́ orin a gbọ́dọ̀ máa gbọ́ iwá. àgbọ̀dọ̀ máa any breach any of the above mentioned conditions you attract a penalty and you see also in uh, translate uh, automatic uh, discontinuation of the contract so tó bá yẹ any of the kinní kò ní say, so if any ẹni pé ni ó ti ó discontinue contract so uh, that's it then uh, another uh, some la sọ méjèèjì náà tó Islam so ẹ jẹ́ kó yé dáadáa gbàgbọ́n yìí nígbà tó wà ń bẹ̀ wọ́n so àwọn books kan bẹ̀rẹ̀ ní kókó lọ kà lára àwọn kan láti ní kó kà ní pé rules of apostasy kà dáadáa because once you have entered in this language ni pé ní ó dúkò ló fi sílímì kà fàtàn so ìyẹn òun fún principle náà ẹni tí wọ́n ti wá tún wọnú ìsìlámù náà pé yóò ti kà nípa zakat yóò ti kà nípa wájú ti kà nípa ẹ̀yìn tó wà pípa àwọn oníkà kọ́fẹ́ kọ́fẹ́ kọ́mọ́ ọ̀nà islam tó bá ti lè wọ̀ because in jàǹfààní islam nínú property rẹ̀ so òun náà gbọ́dọ̀ máa pé eh, nǹkan tó yẹ kó ṣe fún bárọ́kà tí ń jẹ àti oríṣiríṣi nǹkan tí ń jàǹfààní rẹ̀ nínú islam òun ló fà á ńgbà tí Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ní nígbà ogun àwọn àwọn tí wọ́n bọ́sẹ̀ sẹ́yìn in ogun ridda ṣàpé Umar ibn Khattab radiyallahu ta'ala anhu in his own uh, opinion òun kọ́kọ́ nípìnlẹ̀ yìí pé ní no pé Abubakar Siddiq uh, àwọn tí tí wọ́n sọ pé àwọn òsè Islam nìkan ni káwọn ó pa but àwọn tí wọ́n ní pé àwọn ń ṣe Islam but àwọn ó kàn deny zakat ni because àwọn wọ́n rò wípé ní òun ṣe ọlọ́nìkan sọlá sọlá nígbà tó yẹ pé kì í ṣe eh, kò ní property làwọn fi yan zakat fún un pé àwọn àyè tí tí wọ́n láwọn yóò zàká mọ́ wọn ṣe la ilaha illallah muhammadu rasulullah wọ́n sì ń kírun àkáwọn káwọn bá yíyun jà that was opinion of Umar ibn Khattab ó sì mú hadithu umirtu ani uqatila nasa hatta yaqulu la ilaha illallah muhammadu rasulullah fa iza qaluha faqad asamu minni dima'ahum wa amwalahum. Umaru ọlọ eléyìí Abubakar Siddiq radiyallahu ta'ala anhu the same hadith ló náà lò onìkan yẹ Umaru ó complete rẹ̀ uh, completion hadith ni pé ní ilá bihaqqil ilá bihaqqihi ay bihaqqi Islam Abubakar qala wa hadha min haqqihi radiyallahu ta'ala anhu Umar wọn náà ti yes o ti proof ẹ̀ fún un so mùsùlùmí tí bá ti jẹ́ mùsùlùmí gidi kò gbọ́dọ̀ lọ́hùn yọ zaka mọ́ kò gbọ́dọ̀ lọ́hùn ò ṣe ẹ̀tọ́ ìsìláàmù mọ́ kò tó bá ti lè lọ́hùn ò ṣe é mọ́ so nígbà tó ti tó ti destroy pílà kan nù pílà ìsìláàmù fún ara ẹ̀ nu ilé ò lè dúró láì jẹ́ kí gbogbo pílà sí ẹ̀ kó dúró so application láì kẹ̀rọ àti díìnì òun nù Allahu ta'ala a'lam bis-sawab. عليكم السلام أنا àṣàǹtì rẹ̀ pé wọ́n ní fúngbà a sọ pé ní mùmìnì lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà kò gbọ́dọ̀ fi ọwọ́ òsì jẹun kò dùbọ́ kò sọ gbọ́dọ̀ fi ọwọ́ òsì mú nǹkan bó tọwọ́ bá wá ń dùn yẹn ń kọ́ ilé ìjà kó ti ní excuse àbí tí wàá apply wattaqullaha mastata'tum ẹ bá ṣe lágbára mọ́ nígbà náà kẹ́ wá ṣe é so ọwọ́ ọ̀tún ti ń dùn ọlọ́run gan-an ti mọ̀ pé ọwọ́ ọ̀tún ń dùn so yóò fi ọwọ́ òsì rẹ̀ jẹun kò ní ẹ̀ṣẹ̀ nígbà náà yóò fi ọwọ́ òsì rẹ̀ mumi kò ní ẹ̀ṣẹ̀ nígbà náà but tọwọ́ ọ̀tún ò dùn yìí ni àfàǹ tí ó ti yé nísìnyí àbí tọwọ́ bá ń dún yàn tọwọ́ ọ̀tún ń dún yàn so èyí ó fi ọwọ́ ọ̀tún ọwọ́ òsì rẹ̀ yóò fi jẹun tó wàá mú ọwọ́ ọ̀tún rẹ̀ tó wàá fi àṣìṣì tó fi ṣe kí ni yóò fi support ọwọ́ àlàáfíà nígbà tọwọ́ ọ̀tún ń dùn àfi tó yẹ pé ní kò bá lè gbé ọwọ́ ọ̀tún rárá rárá ẹ̀hẹ́n ọwọ́ ọ̀tún nìkan jẹ̀mọ̀ tó bá ti lè gbé ọwọ́ ọ̀tún tó yóò fi ọwọ́ òsì jẹ́ wá fi ọwọ́ sọ́rí tó bá lè gbé ọwọ́ ọ̀tún yẹ̀ yóò máa fọwọ́ òsì jẹ́ wá máa fọwọ́ ọ̀tún ṣe kí ni máa fi sọ̀pọ̀tì rẹ̀ lè ṣe nù. kò tí ì ráyè pé ń dùnyàn èèyàn lè fọwọ́ ọwọ́ òsì ẹ̀hìn pínpà mínísà ẹlòmí lè àmàlà àti ewédú lẹ́yìn rọ́ǹgì tó ti gbọ́ tí a pọ́wọ́ òdùn ìgbà ń fọwọ́ ọ̀tún jẹun the same ọwọ́ ọ̀tún tọ́wọ́ fi ń jẹun náà lọ́ọ́ fi gbé kọ́ọ̀pù rẹ bí kọ́ọ̀pù bá dọ̀tí jẹ́ kó dọ̀tí tọ́tọ́ bá jẹun tán kí lọ́ọ́ ṣe ìyẹn ó fọ̀ ọ́ nù àbí tí bẹ́ẹ̀ máa ń fa abọ́ lẹ́yìn tí yẹn bá jẹun tán ṣéyìn tí ó ṣe clear àbí péyàn bá ń jẹun lọ́wọ́ àpáwọ̀ ọwọ́ ọ̀tún ó dùn ọ̀tún nítorí wípé ní àmàlà ń bẹ lọ́wọ́ epo epo sì ti yí lọ́wọ́ ọbẹ̀ yọ̀ ti yí lọ́wọ́ yíwọ̀n ní kó fọwọ́ òsì gbé omi o ọwọ́ ọ̀tún náà ni ó fi gbé kọ́ọ̀pù omi náà ni ó fi mú tí kọ́ọ̀pù bá dọ̀tí ilé ìjà ti ó ti sáré pọ́nwọ́lá. so naam. وعليكم السلام وإياكم اللهم وإياكم اللهم وإياكم dua satunya apa dari kata mengajak membela diri mempunyai juga kata mengajak so jiwa tadi kamu lihat semua orang ada manusia emang dobel emang dobel so jiwa eh, mandiri semua ini masalah tidak kamu lama tidak apa kamu tega a máa ń sọ òwe ìtàkùn ìbàdí bóyá nípa ìṣẹ̀lẹ̀ kan àwọn àti ìṣẹ̀lẹ̀ rẹ̀. Súnà ilé ìyá mi ti súnà ìlànà bẹ́ẹ̀ ti sọ lọ́wọ́. Ìbọ̀dọ̀ bá ti dà ẹ mẹ́jẹ mọ́tò ọ̀gá àwọn ọmọ ẹ̀ náà àwọn yóò kúlẹ̀ fún wọn. Ó mọ̀ ní fáwọn ọ̀rọ̀ yẹn ní àwa náà. So lẹ́sẹ̀ táwọn máa ń di ìtàkùn ìbàdí ẹ̀jẹ̀ ìjọba tẹ̀lé àwọn Láwọn máa mi. Aleykum salaam wa rahmatulah. Aláwọ̀ ọlọ́run ó sàn yín lẹ́sàn-án rẹ̀ fún observation yín bó sì ti rí òun náà nù wà wípé Umar bin Khattab radiyallahu ta'ala anhu ní pé innama tunqadu ọ̀rọ̀ islam urwatan urwa man nasha'a fil islam wa lam ya'rifu al-jahiliyya bí wọn bá ń lòun ṣe islam tí ò bá mọ opposite islam yóò ó likely kó sí islam náà ṣe ìnínú ẹlẹ́ẹ̀kejì gbogbo ní tí èèyàn bá wá fẹ́ ṣe nínú Islam ìmọ̀ ni àkọ́kọ́ ẹni pé ńgbà tí ọlọ́run gan fẹ́ gbé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam dìde àkọ́kọ́ fẹ́ẹ́lù amúr command statement inú Quran àkọ́kọ́ rẹ̀ tó kọ́kọ́ sọ̀kà rẹ̀ fún but àkọ́kọ́ anything tó kọ́kọ́ sọ̀kà fún sallallahu alaihi wasallam read read ló fẹ́ pé ní ìwà mímọ̀ gangan ni foundation is Islam ìwà vat aláwọn kọ́sán pọfẹ́sọ mẹ̀yìnọ́mà ọmọ àfihàn alẹ́sìn rẹ̀ ah, ọ̀gá ti máa ń kọ́mítì sí ìdèzíngẹ́ kò sí nígbà wọn ẹ̀mà nínú yunifásitì àwọn èèyàn ọmọ sọ́dẹ́ntì wọn làwọn fẹ́ẹ́ sí kíníkan kíníkan kíníkan no àwọn ọkọ̀ fún oníwọ̀ náà kọ́kọ́ lọ kà á so kọ́ mọ where are you coming from and where are you going and why tó fẹ́ choose ilé why tó fẹ́ denounce ìtúntọ́ sí ń bọ́ why tó fẹ́ wá bí so you fi wà on a clear picture nǹkan tó bá fẹ́ ṣe ah, nínú sọ́yìn Bukhari ah, imam Bukhari rahimahullah náà rí i pé ó kiri ti chapter kan tó pè ní báàbùn al-ilmu qabla al-qawli wal-amal before kéèyàn tó lè sọ nǹkan kan àbí kó tó lè ṣe nǹkan kan gbọ́dọ̀ wáyé mọ́ so anything tí ẹ bá ti wá ń ṣe pàápàá jùlọ Islam tí ẹ bá ń practice láì ní ìmọ̀ yóò ṣe mistake àṣejù ó wọ̀ ọ́ àṣejù yóò padà wọ̀ ọ́ òun náà ni so bẹ́ẹ̀ ti sọ ọlọ́run rà ẹ̀kọ́ ọlọ́run tẹ̀sílẹ̀ kó máa tún dínkù nísìnyí torí mi ò ní interaction pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran àwọn ṣàbábù bọ̀ tẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó le gan ẹ pé kò fẹ́ẹ̀ sẹ́ni tí tó là ń bẹ̀ kò sí ẹni tó là ń bẹ̀ ṣé àwọn wọ̀nyí àìnímọ̀ àti àìníládàbí wà fún wọn àìnímọ̀ àti àìníládàbí àdísù Huwaysọ àti Muhayyisọ àdísù Qasama àdísù tó gùn ni onímọ̀kàtà fẹ́ lónìí wípé ni èèyàn máa ń gífò respect fún ìmọ̀ àti ọjọ́ orí àméjèèjì ń wọ́n pààyàn wọn so wọ́n á fẹ́ rojọ́ wájú àníṣọ́lá ọmọ kékeré ló wá ta pẹ́ẹ́rẹ́ ló bẹ̀rẹ̀ ẹjọ́ ó ń ṣe ọlọ́nkàn lọ́rùn kan láti pé àyíwò máa àti alàgbà náà yín méjèèjì báyọ̀ léyìí ni àmì kò jẹ́ kó léyìí ó sọ̀rọ̀ àgbà ni ọjọ́ ó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣàbábù lónìí so wọ́n ṣàfẹ́kù ládàbí ládàbí pé lágbájá jù mí lọ wọ́n ṣàfẹ́kù ẹ̀ tẹ wọ́n tún wá wọn ò tún wá wọn ò mọ tá ń pè ní ìmọ̀ wọn ò recognize ìmọ̀ pé ìmọ̀ ìmọ̀ ni ò mọ tá pè bẹ́ẹ̀ so rárá pé méjì méjì ọ̀lẹ̀ mo rò pé ló fà ìní wọn bàtà lómi ó fà á máa ní jura jura courage àti máa máa lóhun àṣẹ́sì àwọn onímọ̀ of course a claim inviolability ẹnì kankan ò pé lágbájá pé it's inviolable no kò sí máa assume àyàfà àwọn ànábì ọlọ́run ọba but àwọn kan náà àwọn àfa àwa táwa náà ti mọ̀ wàlá ọlọ́run ti ṣàánú wọn dé stage kan wípé kéde pé wọ́n lè ṣe mistake but tá bá ṣe mistake gan kì í ṣe aláhàwá and mistake wọn gan náà sì ni yóò sì ní reliance tí wọ́n ṣe bá pèjú yẹn pé àwọn àsìkò kan pé àwọn ọmọ kan rádàrà stephen larry kí wọ́n pè wọ́n rádàrà láì dìwé tẹ́lẹ̀mí máa sọ wípé ní irú àwọn àfa wa professor abdulrasaq majid alaro sọ wípé ní awo owó oníṣòwò ẹ̀ ó ní àwọn nǹkan kan tí òun náà subhana láyé láàrin mo lè sọ kiri pé ìdí àwọn ẹ̀sùnmà pàǹsì ẹ̀sùn no but díẹ̀ ká rò ní pé ní ṣẹ̀mọ̀ yorùbá sọ pé ní ẹni tó bá máa yí wúrà so téèyàn bá nímà kò lè recognize ìmà ẹni tó bá nímà wọn pé ah lágbájá ìmà ni when professor alaro was undergraduate student fọ́rùmù kan bẹ́ẹ̀ tá máa ń ṣe láti áfíríkà lájínà tó dáwà áfíríkíyà àwọn ìjọ ìgbìmọ̀ kan ló ń ṣe ní Saudi Arabia wọ́n invite àwọn muslim scholars láti áfíríkà fún wọn camp ọ̀nà àwẹ̀ nígbà náà so wọ́n invite fíìsì wa fíìsì invite wa ń gbà wọn so professor aláró ní fíìsì ní kó lọ represent àwọn níbẹ̀. yes ok lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mi ò ní fẹ́ dápọ̀ àwọn àfáwà láti Saudi bọ̀tún nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn sàbáàbù tí wọ́n kà wípé ní wípé ní àwọn ni àwọn ni mufti àwọn àwọn ni mufti àwọn I can tell you categorically àwọn méjì nù wọn cosmate not only cosmate classmate prof ni wọn and none of them none of àwọn méjèèjì to graduate pẹ̀lú second class upper. Is it simply because this one is black and this one is white. Àwọn méjì wá ní àti ní Nàìjíríà rí. Àwọn méjì wá ní kò sígbà tí wọ́n rí prof wọ́n kọ̀ bá làwá tí lábàbá bá kọ̀ bá làwá ju èèyàn lára àwọn àṣà aláròwá ni pé táwa fẹ́ respect pé ẹjù mi lọ wọ́n kì í síwájú yín. Àwọn méjì ó kì í síwájú prof. So mo sọ eléyìí kẹfì àmọ́ ọ̀tà àwọn eléyìí táwọn sọ yìí with all due respect bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn apá tó kù o gbogbo àwọn tó kù ẹ̀rí tábàlá yẹn gba phd ní jamiu islamiyya kì í ṣe by chance o ọlọ́run ṣàánú rẹ̀ àti sọ pé ní ó qualify ẹ̀kọ́ kì í sọ̀rọ̀ kó qualify ẹ̀kọ́ ọ̀tọ́ ọlọ́run ṣàánú ẹ̀ yóò ti ní àwọn nǹkan kan tó ṣe pé àwọn delegate kan táwọn wá two thousand and no nìyẹn àtọ́ aládùúgbò sí bill uk i think either sixteen or sixteen i think so Our young, ń àwọn méjèèjì cosmate mi ni so but àjọ ìkànnù wọn àjọ kan secondary level then àwọn tó first second third degree at your ni our wa so wọn our wọn fún course. course ní kano wọ́n wá ń sọ fáwọn tọ́wọ́sì wọn wọ́n ṣe kàmínú àǹkó wípé àwọn máa wọ kíláàsì but any activities lẹ́yìn kíláàsì àwọn ò ní lọ until ìdájọ́ àṣẹ́kà Abdul Wahab wọ́n ti mú fi dé of course ká tó ká tó máa bọ̀ gánà ti invite mi fáwọn bọ́ wọn so but àwa náà ní program ní ní school gbà náà tí wàá láwọ mi so sáà láti try àti máa dé ibìkan kan tó ti pọn lẹ́nu mo rí ibi kú mo fẹ́ fààyè ní pàtàkì wá débẹ̀ nínú àwọn shababs náà bá pé ní àbí tíṣẹ́ ò bá dé tíṣẹ́ ò bá dé tíṣẹ́ ò bá dé èmi ti wá dé àbẹ̀tẹ́mi ti lọ mi ò gbé mọ́tò lọ mi káwọn ọkọ̀ èrò ni tòmí sì ka kọ́ báàgì mi jẹ́jẹ́ mi bíi àlùmájìrì alọ́n mo ti wá wà níwájú hòtẹ́ẹ̀lì òun nígbà tí ìwọ lẹ́hìn ti ìdá pẹ̀lú iv àdé tí wọ́n wá ní káwọn kan sẹ́ńtọ̀ náà ti jáde èmi náà ń rí ìbọn tí mi ò mọ òun náà mà ó lọ tún lọ tán padà ó tún wọlé a tún pè mí pé mo mọ amúnúwà ẹnu géètì ó tún jáde ṣùgbọ́n tó wá jáde bọ̀ òun gbàlógbà ń pè èmi náà ti rí kọ́ọ̀lù mo ń pìkẹ́ òun wọ̀tì mí náà ń wọ̀tì ẹ̀ àtàwọn àdọ́dọ̀ ṣe kò bad kò sì believe gan pé mi ni àtàwọn àdọ́dọ̀ àwọn tọ̀hún á ní pé kí n dúró kókò ń lọ pè wọ́n wá ẹ̀sẹ̀ mi làbẹ́ mi kọ́ àtàwọn adé wọ́n á ń bi wọ́n lójúmọ́ ni pé aláàdáwà sheikh sheikh kúta nǹkan náà ni wọ́n rọ̀ pé ni náà bihadha kò léyìí fún múlẹ̀ àìlmà so àṣà lọ àtàwà tẹ́gbẹ́ wá rí pé tẹ́gbẹ́ rẹ̀ gbè gbàná sẹ́yà abẹ́rẹ́ gbogbo bá kọ́dà gọ́fúnà ti invite wọn Ganduje kí ló ń pọ Ganduje àwọn ènìyàn Ganduje ẹ̀hẹ́n ṣe ọ̀nà àdúrà kó náà ní first ten ọ̀rẹ́ wọ́n ti invite wọn lápá àwọn òní lọ́n ti tó bá bí bàtà padà wá sí máa bí pé kí ni kí wáì tí tọ́jú sọ ó ní pé ó jọ̀ lójú pé àwọn àbáwá láti Saudi wáyìn sixty wọ́n ní bọ̀tù pẹ̀kọ́ tó ń kọ́ bẹ̀ ni wípé àdépá àwọn àpá àtiwá náà nàìjíríà onímọ̀ ni wọ́n. so àwọn wọ̀nyí wọn ò wà very very painful very painful but ìmọ̀ràn tẹ́ sọ láì ìmọ̀ràn tó dáa ni and that is why I àwa bàtà bá di bàtà ká tó bẹ̀rẹ̀ mọ́sálásí mágàjì òrùlé mẹ́ta àti àpá àtàǹkìràn fún wọn gbogbo wọn pátápátá then later àlá tó wá gbọ́ pé wá nípa méje àmọ́kànlá ni ẹ̀rí gbogbo náà wá gbà táwọn ń ṣe kìíní so nǹkan táwọn ń pè ní dáwà nù ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó ń ti báwọn ará mọ́kà àti ilé jáde kún mọ́kà náà kò dì sọ́ wọn náà kò ì sí pèlè wọn ṣàwọn nǹkan tọ́lọ́run sọ mọ́kà dà lónìí fáwọn mùsùlùmí so pẹ̀lú ògbó ọlọ́run ọba abẹ́lọ́run àtàwọn plan yìí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa ṣe ziyara ramadaji kọ́ra invite wọn kánú kánú wa mo rẹ́ nìkan níjẹ́ òní àgbẹ̀nu bóyá ara àwọn community àbọ̀ nǹkan so táwọn jòkó níbẹ̀ wọn so àwọn ti ń I was told fáwọn èèyàn náà ti ń wá so wọn náà ń through discussion lẹ́mìí náà pé àjẹ́ pé kìí ṣe àwọn eléyìí yàtọ̀ fún fún àwọn then ẹ̀ẹ́fì sì ni wà yóò padà yóò padà yóò padà àwa ṣàbáàbù súnà ká fi ẹ díútì ìsìláàmù hàn dáwà òun ṣe ọlọ́run ọba yìí tó pọ̀ nú ẹ̀ pẹ̀lú wà ni pẹ̀lú wà òun náà ni so nǹkan tẹ́yìn ó fi ìwà ṣe ó pọ̀ ní tí ó fi ọ̀rọ̀ sọ bí kọ́kẹ́ tó lè sọ̀rọ̀ nǹkan tẹ́yìn báyìí ti gan ó gbọ́dọ̀ kọ́kọ́ gbà kó kọ́kọ́ rí yín nírì yìí pé ní ẹ̀ka ń kún èèyàn òtẹ́ntẹ́ sálámà sí ah, tẹ́lá tẹ̀ sápàkẹ́ ìsìn rẹ̀ ṣé ẹ wà ní pé bọ̀dá الله وسع منا وجزاكم الله كل خير وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه وسلم السلام عليكم ورحمه الله